òòṣà ńlá tí ń bara ẹ̀ lẹ́rù tá ń jẹ́ gbiná wo ojú ẹkùn. Àádágúdù jálárùrù jálárùrù jálárùrù Àádágúdù Ajàlárúrú ọba àwọn ọba. kìnìún ti ń jẹ ẹrẹ́dẹ̀ ẹgbẹ́ sanra ẹ̀rí ẹ̀fín lọ́sàn ilẹ̀ òní ṣùbà. ọba má pa mí èmi ò rọ́ọ̀bà fín ẹ yàgò ẹbí là ọba mi ń bọ̀. Ada Jalaruru Jalaruru Jalaruru. Abúlóye Abúlóye ẹ káàbọ̀ ẹ káàbọ̀ kábíyèsí bí agbọ́n kí ló ṣẹlẹ̀. àmọ́ nǹkan tó ṣe kábíyèsí látàárọ̀ àmọ́ nǹkan tó ṣe wọ́n. ẹ̀yin wà láàfin ẹ dẹ̀ mọ̀ nǹkan tó ṣọba. nǹkan tó ṣe wọ́n látàárọ̀ nǹkan tó ṣe wọ́n. ẹ mọ̀ nǹkan tó ṣe wọ́n. ẹ kí ni wàá mú wọ́n tó ń gbọ́. ó kábíyèsí àtìtàn ló wà nílé wọ ìwọ ìwọ ni kábíyèsí wà ìwọ náà wà ah, eh, kábíyèsí kábíyèsí kábíyèsí bàtà pẹlẹsẹ o kábíyèsí o ṣé o sì kí ló ṣẹlẹ̀ kábíyèsí kí ló ṣẹlẹ̀. Ah! abiamọ nígbẹ́ kan mọ̀ ẹ́ kó má ta ti wèrè. kí ni o ta ló ń ta ti wèrè ọmọ olókè. Ah! wọ́n ń pè mí wọ́n ń pè mí. ẹjọ kábíyèsí talento ń pè yín. wọ́n ń pè mí ọba adagudu. ẹ eh, anita ló ń pè yín kábíyèsí ẹ ṣàlàyé fún mi. ọba adagudu pè mí ọba adágúdú aláìlúwà. ọba adágúdú pè. where is my garden. adágúdú igbákejì òrìṣà ń pè yín kí ló pa yín pọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ní ó ṣẹlẹ̀ kábíyèsí ẹ ṣàlàyé fún mi. mò ń jẹ́ where's where's my garden. where's my garden. kábíyèsí kábíyèsí kábíyèsí eléyìí kò kì í ṣe láàbù kábíyèsí bí nǹkan bá ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi o kábíyè. òṣèlú wọn ibi mọ́tò lọ́nà ẹ̀yẹ ti bá ẹ ti bá láti. ọ̀tá rárá ló ń lẹ̀ ìdúmbà ìdúmbà tábàdé láyé o àdè lọ́rùn ìdúmbà ìdúmbà. kábíyèsí o ọba ńlá òòṣà tí ń kọmọ nílà láì lábẹ́ àgbà ìnàkí tí ń migbó kìjì kìjì bọ́ọ̀yẹ́ bá là ojúmọ́ amọ́ kedere ká lè rí pẹ̀kun omi ọba jọba lọ ìlú jùlú lọ èèyàn jẹ́ èèyàn lọ ẹni bá porí òòṣà ńlá níbi ajáláruru ọmọ oṣó ọmọ àjẹ́ ẹni bá perí òòṣà ńlá níbi wọ́n á forí rẹ̀ mumi láwùjọ àwọn ọ̀ṣẹ̀rẹ̀ màgbò kábíyèsí o yóò yọ yóò yọ ikú ò ní pa ọ́. àṣẹ. àrùn kan ò ní gbé ọ dé. àṣẹ. gbogbo ẹni ọba ní kò kú wọn mọ nìṣó lọ́rùn yẹn. àṣẹ kábíyèsí. <laughs> níní ọlá aya mi o ṣeun. Ah, kábíyèsí ó máa kú àdúrà kan tẹ́ ẹ ti rántí ṣe fún mi. Ah, rán mi létí. kábíyèsí. ẹnìkan ò gbọ́ tán. kábíyèsí ẹ rántí sọ wípé màá bí sun ma màá bí wàlẹ̀ lọ́ọ̀dẹ ah ẹ̀yin <laughs> ò ti di dandan níní ọlá ọ̀bí sùn. àṣẹ. ọ̀bí wàlẹ̀. àṣẹ. Ah! kódà ọmọ rẹ̀ ṣì ń bọ̀ àjọba. àṣẹ o kábíyèsí. <laughs> ọ̀ká rẹ̀ ní alẹ́ àyà mi bí mo bá ṣe pàdé tán kèsì ọ. ó dá kábíyèsí. ọṣẹ ọṣẹ. <laughs> ẹ ẹ ẹ ẹ wò ara ń tà ń wéèrè o ara ń tà ń wéèrè o ọ̀rọ̀ sì ṣòro sọ o. ọ̀rọ̀ sì ṣòro sọ báwo wo n tó ń di ọ̀rọ̀ ni o sọ o kó kọ́là ń di ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́là kò sì síkú tí ó gbàgbà tá à ní bá polo orí ẹ̀ bẹ́ẹ̀ sọ ohun tó bá fẹ́ sọ. ẹ wo bí èmi ò sí ní àbùsí o ohun tí bá fẹ́ sọ ni ẹ sọ ajá rọba tèmi òun sì lọ́gá tèmi títí bẹ́ẹ̀ náà fi fún ajá rọba tèmi. Ah, ah èwo lè wá ń pàkìlì tó yìí èwo ẹ má jẹ́ kọ́ ọ̀rọ̀ ìṣù wàhálà o ẹ má jẹ́ kó di wàhálà o. Hmm. Oh, òun ló dé òun ló dé. ọba adé pàtẹ ọba adé pàtẹ. jalalu jalalu ọba ọba kiri ẹ̀ẹ́dẹ́gbẹ́ sanra ẹ̀rín rí lọ́sàn ilẹ̀ òní ṣùbà. ọba má pa mí èmi ò rọ́ọ̀bà fín ẹ̀yà kò ẹ̀bìlà ọba mi ń bọ̀ òwúrọ̀ eh. àdágùdù jálárùrù jalan akan duduk jalan dulu jalan dulu ọba ọba. olúwa mi bọ̀ òòsà ń bọ̀ ọba ọmọ àlè tá a ọ̀sà ikú dé ikú lọ wọlé o ó tó ń bẹ táyà bá dé o orí adé ti gbọ́ ẹ gbọ́. Ah, kábíyèsí gbogbo atótónu rẹ mò ń gbọ́. kábíyèsí olúwa mi kábíyèsí o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je kábíyèsí mo jìnnà sọ ba níwọ̀n ẹgbẹ̀ ẹ̀rọ bá fi lọ bá pa ẹjọ́ ẹ dáríjì mi ẹ̀jẹ̀bù rẹ mo lé wọn débi ni èmi ní ọ̀tún ayédè mo tẹ̀lé kábíyèsí. bẹ́ẹ̀ ni sọ bóyá ló mọ ibi tó wà ilé òòsà ló wọ béèyàn bá ti wọ bí kò gbọdọ̀ pẹ́ ni méjì lọ ba ẹnìkan ṣoṣo sọ́jọba rẹ̀ ah! kí ni sọ níbi tó ti ń sọ̀rọ̀ yìí ẹni tó pè lọ́ba gangan ò lè sọ̀rọ̀ débi pé wọ́n wà sọ̀rọ̀ gbogbo ìlérí tó lé ṣọ́ọ́sì mi mo gbọ́. olúwa mi ní gbogbo ohun tó sọ làwọn gbọ́ o. ọlọ́ọ̀ lọ́ba ni ọ́ ọba lèmi náà. ẹ wọ́n lọ sọ pé ọba ni ọ́ ọba sì ni òòṣà. ọba ọba bíi ti báwo ta ló fún mi ládé. ọpẹ́ o sọ pé eh, ọ̀nà ààfin mi ó ti jìnnà jù fún ọ láti mọ wá. olúwa mi ni wọ́n lọ sọ pé ó ṣe wá máa wá fún nígbà tó jẹ́ pọ̀pá nìwọ náà. ọgbọ́n ọ̀tún. èmi adágúdú kìláàní ajálárúrú one ẹbí ti pé kú tíyètíyè. kábíyèsí o. ẹ ṣe àwọn oríire. gbọ́ gbójú sókè. ọlọ́run yọ yín ibi ni kú bá pa yín sí kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ yóò gbàgbé pé òun dáadé rí kábíyèsí. gbogbo tó ń bí inú pátá gbogbo ẹ̀ náà láti sọ ń lu wa lọ́hùn fún wọn kábíyèsí ni wọ́n fà tí gbogbo ọ̀rọ̀ fi rí báyìí. àmọ́ látàsìkò yìí lọ wọ́n ti ṣe tó tọ́ láti ṣe àtúnṣe wọn. bẹ́ẹ̀ ẹnu sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹnu wọ́n ah, bọ́ lọ́rọ̀ pọ̀ wá. bí n bá la ọ lórí ọ̀dẹ̀lẹ̀ ọlọ́kù ni kọ́ wọ́n ẹnu àgbo oògùn kí ni sí ọ. ẹdun náà èmi tí mò ń sọ̀rọ̀ èmi èyí sẹ́gbẹ́ ìkankan nínú àti tọ́dádé àti tí ọ̀dàdé nù yín bóyá lẹ mọ̀ nínú ọdún tí mo lò láyé ọdún méje kan wà tí ó sẹ́ni tó lè pètọ́ rẹ̀ kódà àwọn mo ti lò ńgbà mo ni mo jí padà. Ah, ẹ rò pé mo kàn déédéé bára mi mí ni bí n bá lórí èèyàn ó burú ó burú nù sọ̀rọ̀ rẹ o kọ́ mọ́ gbàùn tó sìn ah, ó sà. wọ́n ràn án iṣẹ́. yọ jẹ ah! iṣẹ́ wo ló gbà iṣẹ́ wo ló gbà tí ò ní jẹ́. ọ lọ gba nǹkan wá fún mi lọ́wọ́ olúwerí. kábíyèsí ẹjọ́ ìṣàánú wa ẹjọ́ ìṣàánú wa. ó ti lọ ti dé. kábíyèsí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ ṣàánú wa. bẹ́ẹ̀ bá bẹ̀bẹ̀ òsì ẹ gbàgbé pé ẹ ti dé adé rí láyé. lọ sí etí odò. wọ́n ní ọ lọ etí odò kọ́ ọ wí fólúwẹ̀rí. kọ́ ni o sọ fólúwẹ̀rí. ohun tí mo ní kọ́ ọ gbà wá kọ́ hmm. gbà wá fún mi o. ntadagudu ràn gbà wá kábíyèsí ẹ má ṣe bẹ́ẹ̀ jèbù ẹ ṣàánú ògùn náà kan ṣo tá a gbẹ́kẹ̀lé ìlúwàrè olórí ìlúwàrè ẹ torí ọlọ́run kábíyèsí ẹ ṣàánú wa ẹ ṣàánú wa. bẹ́ẹ̀ni kẹ́ni bá tún bẹ̀bẹ̀ nù yóò tẹ̀lé lọ. àbọ̀ tẹ̀lé ṣé kẹ́kùn tó lọ. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. kábíyèsí ẹ má ẹ̀kọ́ bá lu wá gbẹ́sẹ̀ wọ́n ti gbọ́wọ́ ọjọ́ kẹ̀ǹgẹ̀ ẹ torí ọlọ́run. bó o bá tún sọ̀rọ̀ owó tẹ̀lé o sọ ọ̀fẹ́ tẹ̀lé. Ah! Ah! Ah! mo kẹ́ràn kábíyèsí báwo ló ṣe ń ṣe yín báyìí nǹkan dé kábíyèsí ara ẹ ti wálẹ̀ ẹ pẹ̀lẹ́ torí ọlọ́run kábíyèsí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. èmi ò jẹ́ fojú di o. ẹ̀mílà ẹ̀mílà ẹ̀mílà ẹ̀mí fojú di àfẹ̀jẹ̀sọ́. òṣàlá ti ah. bàrà ah. lẹ́rù. ògùn náà kọ́ tó tó tá a gbọ́ kọ́ lójú ìgbà ọ̀gá rẹ̀ ẹgbẹ́ sàrúgbẹ̀ ìdániládẹ́ ìlú èlò yẹ ẹjọ́ ẹgbà mi. àdàgùdù. Ah. wọ́n ní kó wọ́n lọ. Jalalu, jalalu, jalalu. Ṣé o ríra rẹ̀? Àbúrò rí. Kí ni ẹ̀rọ kí ni ẹ̀rọ rí? Jalalu, jalalu, kìnìún ti ń jẹ rẹ́dẹ̀gbẹ́ sanra ẹ̀rín ẹ̀fín lọ́sàn-án òní ṣùgbọ́n ọba má pa mí èmi ò rọba fín ẹ yàgò ẹ bìlà ọba mi ń bọ̀ òye. Eh. àdágùdù jálárùrù jálárùrù jálárùrù. kábíyèsí ìwé eré ibo lẹ́ ń lọ ìwé eré kábíyèsí kábíyèsí kábíyèsí fáwọn àtàkọ́rí kọ́tò tèmi tẹ̀ ṣe kọ́tò tó wà mí. ó bá ṣe láàyè máa fara mọ́. ìwọ ló ń lọ ní ìsìn kúmọ̀lábà tó ń lọ. ọba ti kọ́ sómi ọba ti wọnú odò ọba àdúgbò nìyẹn ah, ah, ah, ọ̀fọ̀ ṣẹ̀gbìn adẹ̀sọ fún kábíyèsí tó pẹ́ àkábíyè ọba yìí bàbá yìí ò ṣe é fojú di kò yẹ kéèyàn ta lùbọ̀kìṣẹ́ ni téèyàn lè gbóná wojú ẹ̀. ẹsà ibẹ̀ ló kó sẹ́ ibẹ̀ ilé jẹ́ sáré kọ́ jẹ́ mọ́ wẹ̀. kọ́mẹ̀kẹ́. nǹkan tí mo sọ ni pé yóò ti lè lọ jìnnà kẹ́ bá kọ́ jẹ́ bá wẹ̀ jáde. kí n bẹ́ sọ́dún. bẹ́ẹ̀ ni sà. I am not a swimmer. Ah mi ò yúùsì mọ́tò ah. èmi ò ní kọ́sọ́mì àtẹ̀sọ́ fún kábíyèsí títí wọn ò gbọ́ ni. Ah, mo dẹ̀ rò pẹ́jọ ọmọ mo rò pẹ́jọ ọmọ àdúgbò yìí ni ẹjọ ẹsẹ̀ ẹ ká lọ pa wọ́n ah, ẹ ká pa wọ́n lódò ẹ ti ń bara ẹ lẹ́rù tá ń jẹ́ gbiná wo ojú ẹkùn. ẹ má kú ojú òkú dín màjókú ẹnu sà ń ṣọ̀fọ̀ kábíyèsí ọba aláyélúwà ọba adépàtẹ ó sì bódò ló bómi lọ elédùà ṣé bá a ṣe máa máa lo ayé yìí náà rí kọba kan sì wo ṣunṣun kò ní kọba ẹgbẹ́ wọn kó bómi lọ kó bódò lọ elédùà màṣánú wa ọba adépàtẹ ó dò lọ. ẹ̀rín ẹ̀fín lọ́sàn-án ilẹ̀ òní ṣùgbọ́n. bàbá o. Ah, ṣé o wá sí. kò kú sí nǹkan kan ayọ̀ ni. àbẹ́ lọ ibì kan ni. Ah, kò sí nǹkan kan a lọ síbì kankan. àbí mo ṣẹ̀ ni ṣọ́ba mo ṣe àbíjòyè. ẹ̀ṣẹ̀ nìkan kan bá a jọ nílùú yìí náà ni kí ló wá burú nu ká sọ pé àwa kì í. ẹ kí mi léṣin àbẹ́ kí mi ń dun ta. bó bá sì ti wá bẹ́ẹ̀ náà àfikà gbà bẹ́ẹ̀ náà ìdí tí mo rí yín yẹ̀rù bà mí o ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ já wọlé ẹ já wọlé. bàbá ẹ má jà wọlé ohun tá a fẹ́ sọ ẹ̀jẹ̀ aṣọ alábẹ́jì fúrúùtù bíi kó lè nítàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah. ẹ básìkò yìí ṣe rí mo wo ẹ rí pé gbogbo ilẹ̀ ló tutù yìí àsìkò yìí ò tiẹ̀ bá ẹ̀ wojú ọjọ́ ni. ẹ̀jẹ̀ ajókòó wa <laughs> tó. Ah. ọjà fún yín ẹ sì kó ọ̀rọ̀ tìlú o ẹ kó ọ̀rọ̀ tọba wa ànírà tẹ ìkú mọ́ ọba ò ní wàjà ní kíákíá báyìí mọ́ àkójọ mẹ́ta dáadáa wa ò ní bàjẹ́ o. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ìtí ọba wa ṣì wàjà kò tí ì pẹ́ púpọ̀ jù náà àmọ́ àti wá jọba míì òun ló mú wa dọ́dọ̀ yín bí. Hmm. ẹ̀yin bàbá a ti wo wájú a sì ti wo ẹ̀yìn kò sí ìdílé tọ́ba kan ìdílé yín ló kàn. ah lásìkò yìí. bẹ́ẹ̀ ni bàbá. ẹni tí ó bá jọba yóò lówó lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ gbajúmọ̀ ó sì gbọ́dọ̀ ní tí ó fẹ̀yìntì àmọ́ a ní tá a fẹ̀yìntì ẹ rí lásìkò yìí ẹ yọ̀ǹda ìdílé wa. bàbá ẹ gbọ́ àti dífá adékọ̀ọ́lá ọmọ yín ni fámú gbogbo olùsù ti fọwọ́ sí i òun ni ó jọba o kò sóhun tá a ṣe o. bẹ́ẹ̀ni ẹ ẹ wo ifá ló mọmọ yín kì í ṣe àwa níwọ̀nba ìgbà tí fádẹ ti mọmọ yín tí gbogbo òlú ti fọwọ́ sí i òun náà ni ó jọba o. bọmọbọmọ tí ń ṣẹlẹ̀ ló jẹ́ kẹ́rù ọba mi àbí ńgbà tí ọba ń jẹ tí sì ń kó sódò. ifá ló mọ̀mọ́ yín àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí wọ́n á wà lẹ́yìn ẹ̀ kò sàbúrú tí ó ṣe òun náà ni ó jọba alẹ̀ yìí ah. agbára àwọn alálẹ̀. bó o wọn ṣe bàdé kan lásọ̀rọ̀ báyìí o. kábíyèsí o adágúndú o ajálárúrú òòṣà èmi ò jẹ́ fojú dọ́ba èmi bá fojú dọ́ba. ẹ lò kó gbọ́dọ̀ wò ó bàbá wò ó kú pé bàbá mi fẹ́ lọ ṣìranù àsìkò tó tọba ti ń gbàdọ̀ balẹ̀ ọba fẹ́ lọ ṣìranù ẹ̀yìnwó bọ́mọdé wò yóò kú bálàgbà wò yóò kú pé. dọ̀bálẹ̀ àwọn ọba olúwa mi fẹ́ síra àìwò mm, mm, mm. ẹ kò tẹ́ gidigbẹ́rẹ́ rẹ̀ níjà olúwa mi dé adé o olúwa mi dé. nǹkan tó dé tó fi máa ní ká má fi. èmi jẹ́ fojú di ọ́. ìlú mìíràn. ẹ ń fojú di àfẹ̀jẹ̀ṣẹ̀. òòṣà ńlá ti ń bara ẹ̀ lẹ́rù tá ń jẹ́ gbiná wo ojú ẹkùn. àdágudu. àdágudu òòṣà ní gbogbo ilẹ̀kílẹ̀ kìnìún tó ń jẹran ẹgbẹ́ ẹ̀ sanra àjànàkú tí mi igbó ti jù ẹkùn ọkọ ìlú kábíyèsí o. yóò yẹ ọ ò ní ṣìṣe. àṣẹ. Mm, kò ní wọ́n. àṣẹ. ò ní parẹ́ máyé. àṣẹ. Ah, ah, yóò dà fún ọ. àṣẹ. Eh, ọ̀ya kọ́mọkọ́mọ wọ́n ti ń retí mi. ẹ eh, kábíyèsí ó dẹ̀ ní ọ̀rọ̀ kan tí ó wà nù mí tí mo fẹ́ sáré bá yín sọ mi ò wá mọ̀ bóyá ká ṣe tán ni àbí kí n tó wẹ orí fún yín kí n sáré sọ kábíyèsí. ìyá sọ mọ̀ ń gbọ́. kábíyèsí ẹ jọ mo ní kí n béèrè ni ṣé kí n ṣe torí ètùtù tí mo máa ń ṣe fún yín ní oṣù mẹ́ta mẹ́ta tí mò ń wẹ orí fún yín yìí bóyá òun ni ó fà á tí ẹ fi ṣí mi láṣọ wò lásìgbà tí mo ti dọ̀ọ̀dẹ̀ yín kábíyèsí. Ah, ah. <laughs> níní ọlá kì í ṣèyàn ah, ah, òun kọ́ òun kọ́ sórí orí tó o máa ń wẹ̀ fún mi sórí olórí tó bá gbẹ̀yìn láàfin èmi ajáláruru ẹni máa ṣètùtù yìí hmm, ó bá tásìkò tí wọ́n ṣe ọ láṣọ ah, <laughs> wọ́n sọ fún mi wọ́n sì kì ọ mọ́lẹ̀ wọ́n jiyàn báyìí wọ́n fúnra rẹ̀ ọ gbà mo ti wí fún ọ akọlògìdá ń

ìlú á máa tòrò lórí ajáláru lágbára àwọn tó nílẹ̀ àní ṣiṣẹ́ o àní ṣiṣẹ́ o àní ṣiṣẹ́ o. ṣé ó sì dá yín lójú pé odù ifá tí ẹlẹ́ẹ̀dá fún arákùnrin odù ẹ̀kún. Ah, kábíyèsí olúwa mi odù ẹ̀kún odù ẹ̀kún. wobi wobi wobi olóye ẹ ṣe mẹ́dọ́ wọ́n ní ṣé odù ẹ̀kún ni kábíyèsí ń béèrè lọ́wọ́ yín kì í ṣe pé kájú ẹ̀ tẹ̀ kì í ṣe pé ìlú fọwọ́ sí ṣó kájú ẹ̀ ṣé òṣùwọ̀n ẹ̀ ṣó kún níta ń béèrè nú o. bí wọ́n ṣe ń béèrè náà mọ̀ dáhùn mo gbọ́n tán wí ifá ló mú ifá dẹ̀ ṣe mú náà ni gbogbo àwọn aráàlú fọwọ́ sí ifá ló mú. àṣìpà ẹ kí ló dé ìyìn ah, àyìn ah, ni gbogbo wa wà tá a ti béèrè lọ́wọ́ arákùnrin yìí pé ṣé fà ẹ kún ó ti sọ bí ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún èwo tún làmọ̀ràn bí ní ọ̀yọ́. ó sún mi o. Ah. kí ló sùn wọ̀ níbẹ̀ ntí yóò kàn yín lẹ máa ń dá sí ara ń ta dẹ̀ ń sọ ni arọ ni yín tọrọ bá ṣẹlẹ̀ tán ọrùn ẹlẹ́sẹ̀ méjì lẹ máa dá sí hmm. àwa lójú inú àwa tá a lójú inú ẹni tó wẹjú lẹ̀rú ń bà hmm. ojú ìta lásán lẹ́yìn ni ẹ lójú inú. ojú inú wo ló ní ojú ojú ojú ojú ojú ojú inú wo ló ní. ọ̀rọ̀ gbẹ́rù ọ̀rọ̀ gbẹ́rù tọ́jú máa kú á ń gbẹ́jú òòṣà. kábíyèsí olúwa mi. ọ̀dà wọ́n bá dá yín lójú pé odò rẹ̀ kún dáadáa hmm ǹjẹ́ ẹ ti bí ní gbogbo ohun tó yẹ kó ṣe ṣe ẹ sì ti sọ gbogbo ohun tí yóò mọ̀ ṣe fún. àmì ìrò wọn ti sọ yìí. ẹ ẹ gbogbo ẹ náà láti ṣàlàyé fún kódà ó ti ń ṣe díẹ̀díẹ̀ gbogbo ẹ ló ti ń ṣe. gbogbo ẹ la ti ń sọ fún ó sì ti ń mọ mo ti ń gbé gbèsè ó ti ń ṣe. kẹrì dájú pé ẹ ṣèyàn kó tó wọ̀ pé bí bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ire. Ah! <laughs> kábíyèsí o kábíyèsí o. you, ẹ ṣé gan mo really appreciate you sir Thank you, sir thank you sir. Yes, sir. ńlá ọba tí ń bàdàn balẹ̀ ọba. wọ́n ti sọ ọ́ wọ́n ní gbéraga yín pọ̀ jù nílùú yín lọ́hùn àgàgà ẹni tó bá ti ń jọba ẹ máa ń gbẹ́wù gbéraga wọ̀ ni. bọ́n ṣe ń kọ́ ọba nílùú yín nù. jọba lẹ̀. náà tó jẹ ní kábíyèsí kábíyèsí. sẹ́rẹ́ ni tán ni ó máa ṣá. kábíyèsí. ó yá ẹ ṣe ra ẹ ṣe ra ilé ilé ilé ilé. ẹ ṣe o. ẹ kílé. kábíyèsí. kábíyèsí so much for really appreciate it. kábíyèsí. máa é sá. ẹ ká sọ fún jàlọ wájú ọ̀sà. kábíyèsí o. ara ń tẹ̀ gbòòrò. ẹ ṣáà gbọ́ ìwọ náà gbọ́ àwọn náà rí kí wọn ráwa tó kù kí. òun náà kò kù tó bá jẹ́ kò kù ẹ wò sẹ́rẹ́ ọmọ tó ń lọ tèmi ń wò yìí ó hmm. du o ah. ẹ kó mọ̀ ṣe pé ọ̀tẹ̀ ni wọ́n ṣe tó fi mú ah. wá bí ah. ọ̀tẹ̀ ni wọ́n ṣe hmm. bóyá àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ náà mú wá bí bó bá bọ̀rọ̀ ìbàdàn délẹ̀ tó ń sìn èmi ń wí tèmi o. olóye olóye bí nǹkan mi bá wà láàrin wa tọmọkùnrin òun ò já mọ̀ oh. kí ló dé I wonder o. kí ló dé tó ń bọ̀rọ̀ tàbí àwọn sọ ṣé nǹkan mi wà pẹ̀lú ọmọkùnrin yìí. ẹ jọ̀wọ́ sí bàbá mi nu ojú méjèèjì tó wà lójú ẹ̀ ṣe ojú kan tó wà tó tó lé nínú tó fi lè ríran ju fa lọ ni àbí ojú méjèèjì náà ló fẹ́ rí bó tó rí. ẹ̀yin méjèèjì ni máa fún lé sí ọ̀rọ̀ yín ẹnìkan níbi nǹkan míì bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n lè fèèyàn jẹ lè mọ́mù kó tó máa du sẹ́ríkì ṣé wọ́n tún lè joyè ìdílé wọn mọ́tèmi ni àṣepa ni mí àṣepa àwòrògùn alẹ́ sì wọdù lọ́wọ́ ọjọ́ àṣepa tó jọba ìlú wọn lọ ni mí ẹ̀wà ẹ̀wà wí kíní kan ẹlẹ́ẹ̀kejì ìwọ ni ṣe ifá ń bẹ lójú mi ifá ti ń bẹ lójú mi èmi àti kábíyèsí nìkan lóye kò yé yín ọbẹ̀ rì kò yé yín. ọ̀rọ̀ sì kù tí ẹ sọ àbí. èmi ò lọ́rọ̀ mi o. ẹ ní tọ̀tọ̀ tèmi náà mi ò ní nǹkan kan kábíyèsí o. ọjà ìbílà ọdún ọdún ìbílẹ̀ ọjà kábíyèsí o. ìbílà òòsàn ńlá ti ń bara rẹ̀ bá ní nǹkan mélòó ní kí n sọ́ọ́ sórí ayé èyí ẹ́ kí ni àfi ẹ fara balẹ̀ kí ni àjọ tí ì tán àwọn olóòlóò ní kí ló ń lè tó sí. ṣé mo fẹ́ lọ bá àwọn joyè wọn lọ́wọ́. ẹ ẹ mo tún ọba tí gbàdọ̀ balẹ̀ bá ajá ó ga o. ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ lórí àpèrè ìjọba báyìí lọ. ṣé o ẹ ṣe mi dúpẹ́ lọ́wọ́ yín gan ni o ẹ̀yin ní èjìká tí ò jẹ́ kí aṣọ jábọ́ lọ́rùn mi látọ̀tún àtòsí ah mo really appreciate yín kó tó di pé mi gbadé yìí mo mọ eré tẹ̀ ń sà mo máa kìtìyàn ti yín mo mú àìlèsùn àìlèwo ẹ̀yin olóyè tó kù náà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe wá jẹ́ etí fún mi tẹ́ ẹ̀ fi jẹ́ kí orí mi dàbí àpòláàgì lásán ìbànújẹ́ ò ní dé báyìí o àjọ gbádùn ìlú ìpẹ́ títí ni <laughs> ẹ ṣe. kò gbọ́dọ̀ yé èèyàn jù báyìí lọ ẹ pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ gbó gbogbogbò ti gbó ẹ gbó gbogbogbò ti rìgbò ẹ gbó bí àwọn àgbà kan àgbà kan tí wọ́n gbó lóde ògbó tán tún fowó ṣogbó. So lórí àpèrè ah, ah, ìgbà ọdún ọdún kan ni eré wa àṣedalẹ̀ ni àṣedalẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ah, torí eh, mm, ìyàtọ̀ tá a ti rí láàrin ọ̀sẹ̀ kan tẹ́ ẹ ti dé orí àpèrè ọ yàtọ̀ ọ yàtọ̀. <laughs> Eh, eh, ẹ̀yin olóye tí mò ń sọ rèé o tí mo fi máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń sọ nígbà tí mo fẹ́ joyè wípé ṣé irú èmi yìí ló tọ́ lóyè àmọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni mo fi máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tipẹ́tipẹ́ yẹn pàápàá jùlọ lórí kábíyèsí wa nítorí wípé ọ̀dọ́ ni wọ́n hmm. ọlọ́run tún jẹ́ kí wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ gbajúmọ̀ tó sì tún kàwé gbogbo aládẹ mọ̀ wípé bí ẹni tó kàwé àtẹni tó jẹ́ gbajúmọ̀ tó bá ti joyè ìlú ó máa tẹ̀síwájú ni lọ síwájú wọ̀lú kábíyèsí gbogbo ìlú ló nífẹ̀ẹ́ yín ẹran ọ̀fẹ́ tó wà lára yín ìdùmàrè ò ní jẹ́ bàjẹ́ kábíyèsí ẹ pẹ́ fún wa kábíyèsí you are such a blessing to this throne and the entire town as a whole we thank God that we have people like you exactly. I must tell you kábíyèsí people has been celebrating you they are still celebrating you yes. till today. Yes since last week tí ẹ dé orí ìtẹ́ àwọn bàbá yín ní gbogbo òdu tí ń rí àlejò tí wọ́n ṣe ń wọlé tí wọ́n tún jáde àwọn àjòjì àwọn èèyàn ńláńlá wọ́n tún jẹun tó gbé ìlú wa sókè ìwúrí ló jẹ́ fún gbogbo wa ẹ pẹ́ fún wa o àṣẹ àṣẹ kábíyèsí ẹ ò ní tètè wájà àṣẹ àṣẹ ẹ ò ní wájà lójijì gbogbo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dùn. bẹ́ẹ̀ni. mo á promise yín o lásìkò tèmi wọ ìlú yìí o mm-hmm. tí mo wà lórí àpèrè baba ńlá baba wa yìí o. màá fẹ́ ló sọ pé ẹnìkọ̀ọ̀kan nù yín a ní aeroplane. <laughs> kábíyèsí o kábíyèsí o tá à ń wíre tá a bá ṣe báyìí àdùn bàbá ṣe báyìí àdùn bàbá ṣe báyìí àdùn tá a bá ṣe báyìí tá a bá ṣe báyìí kábíyèsí. má bọ̀ má bọ̀ bínú pé mo dẹ ìdúró bá mi bèrè lọ́wọ́ olórí nǹkan tó máa fẹ́ jẹ kó wọnú kitchen kó lọ bá mi prepare. ah oh my dear John. má ti ṣoúnjẹ kankan fún mi mi ò tí ì jẹun báyìí àmọ́ mo máa jẹun kí n tó lọ tí mo bá ti rẹ́dì máa pẹ́ ẹ̀ ṣe. níní ọlá àlejò ọlá ni mo máa gbà yìí. ìyá wa ẹ wò ó dàbí ẹni wípé mo máa travel out àbí kí n kúrò láàfin pátápátá. irọ́ o ká má rí ni orí ò tún gbọ́dọ̀ di irọ́ láéláé kí ló ṣẹlẹ̀. ìyá wa iná ń jó mi lábẹ́ aṣọ ìyà ń jẹ mí ẹ̀yin náà ẹ wò láti ọdún mẹ́rin tí kábíyèsí ti fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó kí kábíyèsí má fi ọjọ́ kan báyìí kí wọ́n má fi ṣí mi láṣọ wò eh and i'm not getting any younger ẹ̀yin náà ẹ wò ṣé láti bíi five years ago tẹ́tí mọ̀ mi ṣé ojú mi ò gbó sí ni àbí ó dìgbà tí mo bá di arúgbó tí mo ti dàgbà tí mi ò lè ṣàbí amọ́mọ́ ni kábíyèsí ẹ̀ṣẹ̀ màmá wo sáìdì mi. Nídìọlá tí bá ní gbogbo nǹkan tó ń sọ òye mi irọ́ ni mo pa. Oyè yín. Ó kúkú yé mi. Kò ń ṣe bó ṣe ń ròyìn o. Èmi tó ń wò ń bí bàílẹ̀ ni ọdún mẹ́ta gbáko ni mo fi dúró láàfin Ajalaruru kó tó tú mi láṣọ wọ̀. Ẹ́ mi ò kúkú lọ bí kankan inú ilé tó fi mí sí náà ni mo wà wo ṣe bá àwọn ọmọ rè ọlọ́run ti bless mi pẹ̀lú àwọn ọmọ tèmi náà ah. olórí àgbà ńkọ́ lọ́dún náà lọ́run gbà tó bá fẹ́ wọn ọdún mẹ́fà ò ní wọ́n lò kí kábíyèsí tó tún wọn láṣọ wò. Ah, ah. Eh, but why? níní ọlá kó yẹ kó tún máa bèrè lọ́wọ́ mi ṣebí ààyò ọba ni ó yẹ kó ti sọ fún ẹ ó ní nǹkan tó máa sọ fún kábíyèsí kó tó di pé wọ́n fọwọ́ kan àwọn olórí wọn ah, èmi àti ẹ ṣì wà fortunate o ah, ṣùgbọ́n ọdún mẹ́ta tèmi ọdún mẹ́rin ṣì ní tiẹ̀ kí wàá ní kọ́lọ́dún mẹ́fà sọ. Ah, bí tèmi náà ṣe ń lọ yìí orí ọdún mẹ́rin la ṣì wà yìí nǹkan kan ò dẹ̀ tí ì ṣẹlẹ̀ ta ló mọ̀ bóyá ọdún méje ni tèmi ń lọ so ó ní nǹkan kan tó máa kọ́kọ́ lọ sọ fún kábíyèsí kí wọ́n tó wá bá mi ah mo ti ṣìrìn mo ti ṣìrìn mo ti ṣìrìn tèmi ti bá mi ẹ eh, mo máa ti ṣìrìn láyé mi o ah, àfi ká láti ṣe mi kó yá máa ti ṣe ààrẹ. mi ni ọ̀la àfi ká ní sùúrù kí lákòókò wá tá ò rí kí ló ń wá tí ò ní tó bá wọnú àkáǹtì ẹ ó máa dúró owó tó máa wà ń bẹ̀. Eh? bẹ́ẹ̀ ni. yá wa ṣé owó ni gbogbo kan ni ṣé owó ni gbogbo nǹkan ni ẹ ṣé gbogbo nǹkan lowó ń ṣe fẹ́ dà ni ah hmm. alátiṣe mi á máa ti ṣe àárẹ̀. níní ọlá ọ̀dà náà jẹ́ ká tún ṣe báyìí mo fẹ́ kó lọ ra obì aláwẹ́ mẹ́ta kó kúrò nílé ọ̀dọ̀ ẹ̀ kó gba àfẹ́ kábíyèsí lọ ìgbà tó bá ti tó bá convenient fún ẹ ni kó dẹ̀ mọ̀gbà tó máa rí tó bá bá kábíyèsí ní mood tó dáa jẹ́ kó lè fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè fi gbọ́ kókó bíi ìdání tó bá ṣe ń fi òbí yìí tó fi hàn kábíyèsí àròkù ló fi pa fún kábíyèsí wọ́n á ti rí i pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń gbà òdì lára ẹ̀. bẹ́ẹ̀ ni kì í ṣe bẹ́ẹ̀. ṣe bẹ́ẹ̀. sàkọ máa fẹ́ kó dúró gírí kan lórí ilẹ̀ yìí tó mo gbọ́ pé àwọn kan ń ṣe gẹ̀bí orí ṣẹ̀yìn bí ọ̀run ó ti yẹ báyẹn wọ́n trespass dúró kiri kò dẹ̀ trust yẹ ó ti yẹ báyẹn. nígbà bọ́ọ̀d ẹ mọ̀ mí náà small body big engine kò sí wéèrè ìgbà abẹ tẹ ẹ má wọ ní trust. Tadani, what are you doing? What are you doing on my land? Sórí yìí ní sẹ́ gbọ́ràn ni, ṣébi ló ń béèrè lọ́wọ́ ìpẹ́ta nìyẹn. Mo ní kílẹ̀ ṣé lórí rẹ̀ ní ẹ̀ lè sọ̀rọ̀ ni. Banúmọ́jà rẹ̀ ta ni ìwọ ilẹ̀ wo? Ọ̀dọ̀ gbogbo ẹ̀ ti fún àbí ogún ẹ̀ ti fọ́ olójúlágbárí àlọ́dún ẹ̀ ti dàrú ni ilẹ̀ ta ni sílẹ̀ ní ìbàyìí ni. mo gbé mo gbé farabalẹ̀ o sórí gbogbo gbàgbàgbàgbà ariwo tó ń pa yẹn wúfà lásán ni o wà láì kò sí ọkọ bẹ. aa ok torí pé mo wọ ṣẹ́ẹ̀tì wọ gbogbo wẹ̀rẹ̀ ní yẹn ẹ inú súùtù làwọn máa ń kó sí ṣé torí pé ẹni ṣàtì lọ́rùn mi ẹ ní wẹ̀rẹ̀ kankan lórí. alumajẹ rẹ wo bí o àwọn tó ń wo ìyàwó ọlọmọ ń kánò kálápá bíi àlùbọ́sà wọ́n mi ìtàbà bá yíyẹ jẹ máa pa ẹ bá a ta ó ti yé bẹ́ẹ̀. mi kò jẹ mi kò jẹ àmì lọ́yà by profession mo ní kí ẹ ṣe lórí rẹ ni ẹ ní sọ̀rọ̀. Ah, king of boys ẹ ẹ sọ fún wa pé aṣípatì àdọ́ọ̀ tọwọ́ ọkọ̀ pamọ́ tó wá kí wa lórí ẹ lẹ́nìí kò ní dáa fún ẹ ikú dẹ̀ máa pa ẹ ni ṣé babalá kó bàbá tiẹ̀ lásìpa ni àbí ìrora lásìpa ni. lẹ́mi ìwọ láti ibà ẹ̀ dé òpin bẹ̀rẹ̀ àṣìpa lónìí. kò ní dáa fún yín kò ní dáa fáṣípa kò ní dáa fápẹ̀nà lórí ilẹ̀ tèmi ẹ jẹ́ kí n tún padà wá síbí àtẹ̀yìn àtàpẹ̀nà àtàṣípa ẹ̀wọ̀n ni gbogbo yín máa kú dàbí. bábí dìbò bábí dìbò mo ti wojú ìyá ẹ máa mú ìyá ẹ ó ti yí ẹ máa mú ìyá ẹ o ó ti yí ẹ máa mú ìyá ẹ máa mú ìyá ẹ sẹ́kọ̀ọ́ tó kẹ̀ ẹ́ máa mú ìyá ẹ ó ti yí ẹ ayé máa bàjẹ́ ni. Get power now! kí ni ẹ sẹ́ mi èmi ni wàá fara balẹ̀ ọmọ yìí. olóyè kábíyèsí o gẹ́gẹ́ bí document tí ó wà lọ́wọ́ mi ń bẹ ẹ dẹ̀ mọ̀ mí pé mi ò kí ń fi igbá kan bọ̀kan nínú. No? mi ì ní rí dúdú kí n sọ pé funfun ni tá a ṣe bẹ̀rù òun la bọ́mọ o ẹ kàn ń lu ọwọ́ agbára lé arákùnrin lórí ni ẹ̀yin kọ́ lẹni lẹ o bẹ́ẹ̀ ni o ẹni tẹ̀yìn sọ wípé ẹjọ́ ní nǹkan papọ̀ lórí ọ̀rọ̀ lẹ́yìn òun kọ́ o ẹni tó nílẹ̀ gangan òun ló talẹ̀ fún arákùnrin so gẹ́gẹ́ bí ìdájọ́ mi nínú ìlú yìí o bàbá ṣípa ẹ̀yin kọ́lẹ̀ nílẹ̀ yẹn o ẹ má da ọ̀gbẹ́ni láàmú mọ́ ngbà. kábíyèsí kábíyèsí kò rí bẹ́ẹ̀ o èmi ò lè gbà láyé láyé mi ò gbà torí pé èmi ni mo ní ilẹ̀ yìí kábíyèsí kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ fi nígbàgbọ́ nínú aráàta sí ẹni tó jẹ́ olóyè yín kábíyèsí àgbá epo méjì ni mo gbélẹ̀ fún wọn tí mo sì fún twenty thousand naira lé lórí tí wọ́n fi fún mi ní ilẹ̀ yìí mo sì ń tọ́jú ilẹ̀ yìí láti ìgbà tí wọ́n ti fún mi mò ń lọ bẹ̀ lóòrèkóòrè mò ń yẹ̀ ó ṣe wádìí sí ìtọ́ tí ẹnìkan wà wá tẹ wá sọ wípé òun ni ó ní ilẹ̀ nítorí ó ti gbéwèé kan wá kábíyèsí. ẹ ẹ àṣepa ah. àṣepa dẹ́dẹ́ ah, ah, kábíyèsí pàṣẹ ó tún rọ àkóyẹ kó rí bẹ́ẹ̀ bá a bá tiẹ̀ wá gbé tó lóyè tì ṣé èmi kìíní máa tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì ni ó dé yọ̀ǹda alẹ́ fún mélòó mélòó lẹ̀ tó ṣì wà láàrin ìlú kábíyèsí ti pàṣẹ àṣẹ́dẹ̀ ti gùn kò sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ mọ́ tó bá wá rò pọ́rọ̀ wà lẹ́yìn ẹ̀ ẹ̀ o lè lọ sí kóòtù kí kóòtù kú bá yanjú ẹ̀. bàbá lóye ẹ ṣe gan sir kábíyèsí ẹ ṣe gan gẹ́gẹ́ bí bàbá ṣe sọ I think I would prefer to go to court because uh, mo rí pé ọ̀rọ̀ yẹn kò ṣe é yanjú bíbí mo dẹ̀ fi pé máa ṣe é yanjú òun ló jẹ́ kí n gbé wá síbí but with this situation I think we will have to go to court to sort the case. You are very very stupid you are very stupid pẹ̀lú ohun tó ń sọ́jà lẹ́nu yẹn ọmọ ta ni wọ́n ibo ló ti ṣàn wá ta ni ẹ lùlù yìí òun á sọ òṣì ọ̀rọ̀ èmi ò lọ́kàn tó tá a bá kọ̀. kábíyèsí <laughs> o. Ah abisi lọ kóòtù. I am very happy wípé ojú ẹ ni gbogbo eléyìí ṣe ṣẹlẹ̀ kò sí tí wọn náà bá láǹfààní àti dérú position ìwà mọ bó ṣe máa wùwà ọ̀tọ̀ ní táwọn èèyàn máa sọ́ńtà ò ti rí wà lídà ń bí mi ì ní fi gbá kan bọ̀ kan nínú mo ì stand lórí point mi wípé ìwọ ló ní ilẹ̀ yẹn Yes. Listen to me. Kábíyèsí o. Olóyè Àṣepa. Kábíyèsí o. Thank God pé lọ́jọ́ kan ẹ sọ ń bí ẹ láwọn èèyàn ń rí yín bí ọ̀dọ́ ẹni pé gbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àti gbà tẹ́ wà lórí oyè wọ́n rí yàtọ̀. Tó bá jọ̀dọ́ ni yín lóòótọ́ ẹ̀ ṣe jẹ́ ká wùwà bí ọ̀dọ́. Ẹ̀yin ń sọ wípé ẹ fi epo àti twenty thousand ẹ fi ń gbalẹ̀ láyé ìsìn tá a wà yìí. láì dẹ̀ ní ìwé kankan nínú tí wọ́n fún yín. ó ní mo tiẹ̀ fẹ́ ah. béèrè ṣé ìwé wà tán fún yín tẹ́ fi nílẹ̀ yẹn ṣá. kábíyèsí tó wà bí ó ṣe ẹ̀dáhùn ìbéèrè tó wà kò sí o. ẹjọ́ kí ni mo fẹ́ fìwé ṣe oh. nígbà tó jẹ́ wípé gbogbo ìgbà yẹn ó ní n tó ń ṣẹlẹ̀ nínú ẹbí yẹn wọ́n fẹ́ ṣe ìyàwó ni mo fi fi nǹkan yìí sílẹ̀ tí wọ́n ẹ jẹ́ kí n pọ́n oyè yín yẹn lé dáadáa Popsi Aṣípa ẹ wo bí ìlú máa fún yín nílẹ̀ mi ẹ má dàbọ̀ bọ́ ìlànà mọ́. kábíyèsí mi ò gbà mi ò gba ilẹ̀ sí ibikíbi yàtọ̀ sí ilẹ̀ tèmi ibi tí ilẹ̀ mi wà yẹn gangan ni mo fẹ́ sí ẹ wò kábíyèsí tí ẹ ò bá rí ọ̀rọ̀ yìí yanjú síbi èmi á gbé lọ sí ọ̀dọ̀ ajálárúurú nítorí wípé ajálárúurú ń ba lórí gbogbo ọba ọba tó ju gbogbo ọba lọ ọba tó ba lórí gbogbo ọba. you subject? kábíyèsí o kábíyèsí. Ah! kábíyèsí o. irú àrífín wo ni irú ìtẹ́nilójúmọ́lẹ̀ wo ni ẹ ń ṣe gbogbo ẹ̀ látẹ̀kan méje ń wò yín torí ọmọ tó wà bí gẹ́gẹ́ bí àlejò pọ́lẹ̀ tún jọ ọmọdé. mi ò tọ́lọ́ba lójú yín òun lẹ kọ́ lù lẹ kọ́ gbogbo ẹ̀ àbí mo ti mọ̀ náà pé ìkọ̀kan wà nínú yín ṣẹ́mu kó lójú ìgbà tẹ́ ẹ̀ wá sáfẹ́ tó bá bí yín léèrè ẹlẹ́ bísí kan bí yín léèrè ẹlẹ́ lọ́bì kan àṣọ ní ìkọ̀kan míì tó wà nù yín mi ò tọ́ lọ́ba lójú yín àbí inú yóò dùn sí gbogbo ohun tí mò ń ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ fi hàn lẹ́nìí ní gbogbo ìgbà tí mi ò ti rí yín láàfin àbí bẹ́ẹ̀ kọ́ listen and listen good mo ti sọ nǹkan tí màá sọ kẹ́ kúrò ń bíi kẹ lọ sí ọ̀dọ̀ Ajalaruru kẹ wá kúrò lọ́dọ̀ Ajalaruru kẹ lọ sí ọ̀dọ̀ president orílẹ̀-èdè ohun tí màá sọ ni màá sọ yẹn. kábíyèsí. and listen to me bọ́ọ̀kù ló kù bẹ́ẹ̀ kù lẹ́ẹ̀kù mo ti sọ̀rọ̀ mi mo dẹ̀ dúró lórí ẹ̀ ilẹ̀ yẹn ẹ̀yin kọ́ lẹ ní ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ mọ́. kábíyèsí o. àṣẹ ti gùn bẹ́ẹ̀. kábíyèsí. remove your cap remove it. kábíyèsí o. ah kò gbà pọ́nlé rárá mo dẹ̀ ń pọ́nlé mo dẹ̀ ń pọ́nlé ẹ̀rí bó ṣe ń ṣe ṣá kí ló ṣe yín ẹ̀rí nǹkan ọ̀hún ẹ pẹ̀lẹ́ bàbá olówó alágbára mámèrò. àṣepa báwo ló ṣe ń ṣe bí omi eke bẹ́ẹ̀ ṣọ́rọ̀ ni tí wọ́n náà láàánú tó sọ wájú kábíyèsí. olóyè ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀ tí ì rí kankan o ẹ̀ẹ́rí mi wò bí ìran ṣe ti gbọ́ ní ìtajọ́ máa fà ní ààfin ẹ̀rí wò èmi ẹ̀gbà dá lóhùn. ló kàn lérí aláǹgbá lásán ni o tí ò bá ti tẹ́ lọ́rùn pẹ̀lú ti kábíyèsí dá kó lọ sí kóòtù o gbọ́ ìwọ máa lọ tiẹ̀ torí kábíyèsí ti ń bínú mo gbọ́dọ̀ yọjú sí kábíyèsí èmi ò gbọ́dọ̀ lọ o. kábíyèsí ń bínú lọ́wọ́. bẹ̀rẹ̀ yóò mọ parí fún yóò jẹ́ fojú dọ́ba tó náà rí àfọ́jọba àwẹ̀wẹ̀ mo sún ẹgbà níwò sábà níwò ẹgbẹ̀fà torí ọlọ́ba fi lọ bá ń pa adágúdù ọba mi ẹ̀yà adágúdù ọba mi mọ̀ ọba mi mọ̀ ẹ̀yà gbẹ́bí ẹbí jẹ́ ọba mi. ẹ káwọ́ ma ẹ ká tààrọ ma ṣé kò rẹra ma ẹ ma àdúgbò ma. Um, why not? lọ relax ǹtiẹ̀ ó dàrọ̀. ok ma ó ma. longevado. Jalaru, jalaru, gbọ́ pé wọ́n máa ń kásẹ̀ sógiri ewu tún ní tẹ̀yìn ọkùnrin kábíyèsí ah tó nǹkan tẹ̀yìn bá bọ̀ ó tó ní ta tún rí yìí ah. ibi ayé pè sí ibẹ̀ làwọn àgbà tẹ̀dó sí ẹ̀mí lọ́wọ́ àníkàyé bá wò ajẹ́màjèṣí sí tí ò tí ì rí fìrìfìrì ayé. ẹ wo ẹ̀bẹ̀ lèmi bá yé o mo jùrù o mo yọ̀rù o mo yíká ọ̀tún mo yí tòsí ẹ má fi ayé wọn nítorí ẹni tó bá rí òdì kejì ayé. onítọ̀hún á lò kò ní dún wọ́n á pè é kò ní jẹ. àáfà kò ní tó lọ́wọ́. ẹ̀yin ọmọ ẹgbẹ́ òbírímù bírímù. olórí. gbogbo ohun tí ajá lárúurú ṣèlérí gbogbo ẹ̀ ló ti mú ṣẹ ó sì ti mú wá. bẹ́ẹ̀ ni àgbà ló tóró lọ ọba ló tó yẹrí fọ. <laughs> ẹ wo kékeré ni gbogbo tí mo ṣèlérí tí mo mú wá o èyí tẹ́ ẹ̀ béèrè fún mò ń kó bọ̀ tó káyọ̀. ìràwọ̀ tániràwọ̀ yìí lè jẹ́ o torí bí mo ṣe ń wo ìràwọ̀ yìí tí ó bá fi tó ọjọ́ kọkànlélógójì ìràwọ̀ yóò já. rẹ ó gbàdàmọ́sí lélẹ́yìí tí ń mì dúródúró yìí ṣé kìí ṣe gbàdàmọ́sí elépo. òun ni. ẹ̀bẹ̀ mo bá yé o ẹjọ́ ajé á ṣe ìrànlọ́wọ́ fún ràwọ̀ yìí ká wá gbogbo ọ̀nà tí ràwọ̀ yìí ò a ò wá lágbára kankan tá a lè ṣe sí níbí yìí a ò lágbára tá a lè ṣe sí kí ràwọ̀ yìí kó má já. ohun tá a lè ṣe sí wa hmm. àmọ́ gbogbo ohun tó bá ń bẹ níkàáwọ́ mi lágbára kí ràwọ̀ yìí ó já kó tó tó ọjọ́ kọkànlélógójì ni wọ́n ṣe. inú dé bàbá rẹ̀ ti ṣe mí láti bí ogún ọdún sẹ́yìn ó rò pé mo ti gbàgbé ni wọ́n jẹ́ kọ́mọ yìí ó kú wọ́n jẹ́ kí àwọ̀ yìí ó já kó lè mọ̀ pé mo ṣèrántí n ò gbàgbé. ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àforó yoró nítorí pé àforó yoró kì í jẹ́ kóró tán ẹ má jẹ́ abẹ́ṣẹ́ bàbá wò lára ọmọ. Ah! ẹ mà jọlá pé mi kọ́ lu lórí nínú ẹgbẹ́ òbìrìmùbìrìmù ṣó lè jẹ́ láàfin èmi adágudu ajálárúrú wọn aláṣẹ ìkejì òrìṣà ni mo ti pàṣẹ lẹ́ẹ̀ máa yẹ̀ mí lóhùn tẹ́ ẹ máa fa wùmí dà. ní ọlá èmi ló wá ṣe ní àyè. kábíyèsí mo wá rí yín ni. ó ṣe jẹ́ kó dojú mọ́. Ah, ẹ wo kábíyèsí nǹkan tí mo wá rí yín fún kò lè dojú mọ́ o kábíyèsí. eléyìí a jẹ́ pé wọ́n gan ti rìn mm-hmm. àmọ́ wà ní sùúrù. kábíyèsí màá ṣe kí lẹ sọ wàá ṣe sùn. mo rò pé ní nǹkan tí mo kó wá yìí ti yé yín tó bá ti yé yín ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìrìn àjò yìí ni. níní ọlá níní ọlá wà ní sùúrù. kábíyèsí mo ní mi ò lè ní sùúrù mi ò lè ní sùúrù kábíyèsí ti yé yín ẹ jẹ́ ká ṣe ohun tá a fẹ́ ṣe ṣé ṣé ó dìgbà tí mo bá darúgbó tán kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan pẹ̀lú mi ni láti jọ ọjọ́ ìkábíyèsí ó yẹ kẹ́ ṣàánú mi ṣé ó dìgbà tí mo bá darúgbó tán kẹ́ tó náà bẹ̀rẹ̀ sí ṣe nǹkan pẹ̀lú mi ni ẹ ṣàánú mi ọmọ kékeré ara mi ni mi kábíyèsí. ọ̀la ni ọ̀la ní sùúrù ọ̀la ó mọ yí ara rẹ̀ ó mọ yí ara rẹ̀ mo gbé ọ̀gá ju gbogbo àwọn olórí tó bá ń wájú sórí ah, ah. gbogbo ẹ̀ à ń súnmọ́kùnrin à ń súnmọ́kùnrin ó yẹ kára rẹ ti kọ́ ọ. ẹ ó yẹ kára rẹ ti kọ́. ara mi ò kọ́ ah! kábíyèsí ara mi ò kọ́ in fact tẹ bá mọ bó ṣe máa ń ṣe mí lójoojúmọ́ báyìí ló máa ń ṣe mí bíi pé kí ọkùnrin súnmọ́ mi. bẹ́ẹ̀ ni kábíyèsí. ní ní ọlá. kábíyèsí mi ò fẹ́ nǹkan tẹ̀ sọ yìí o mi ò fẹ́ rárá o kí ló dé tábà kà á lé ní méjì á máa ti tó yẹ ọdún mélòó kan tí mo ti wọnú lé yìí láti gbà yẹn sísìn ẹ máa ṣí mi láṣọ wò rí lẹ́ẹ̀kan ṣoṣo à kábíyèsí ẹ jẹ́ àwọn àkànṣe sí. Níníọlá Níníọlá ah alágbára ni ọ́ ìwọ ló ń ṣèwẹ̀ fún mi ìwẹ̀ tó ń wẹ̀ fún mi ah yẹ ká ìwọ fúnra rẹ gbogbo à ń súnmọ́ ọkùnrin ó yẹ kó ti kú láàrẹ alágbára ni ọ́ ṣó rí ọba alágbára bíi tèmi àjàlá ròrò n ò gbọ́dọ̀ máa súnmọ́bìnrin gbàùgbàù àti pé lásìkò yìí n ò sí nílé mo wà nísìra mo wà nísìra. kábíyèsí ẹ̀yin ò sí nílé lẹ́yìn tí mo ń wo oníjókòó yẹ ẹ̀ sí nílé ẹ wà nísìra. níní ọlá ní sùúrù ní sùúrù díẹ̀ bọ́ bá tásìkò wọn kàn la bọ́ tásìkò wọ́n eh, bá dojú ṣuṣu fùrọ́lá ní sùúrù bí n bá sì kọlu ọ nígbà tó bá yá mi tí mo bá kọlu ọ <laughs> oyún ló fi ní akọ́sílò gidọ́nbí bẹ́ẹ̀ ni hmm, mo fi dá ọ lójú ni ní sùúrù. ṣé mo ti wá rògbò báyìí ṣé tèmi ò ti bá mi báyìí ah, kábíyèsí kábíyèsí kábíyèsí ìkàlẹ̀ ń ṣe fún mi o ìkàlẹ̀ ń ṣe fún mi o ó ah! dà mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ayé wo ni mo ń lò. yẹn jáde ọmọ ṣé bro. olórí ṣé o sẹ́yìn lẹ́yìn kí relax ma. I said get inside the car we are going out. olórí kí ló ṣẹlẹ̀ ojú fani mọ́ra olórí kí ló I said get inside the car we are going out. yes ma yes ma. Yeah. Eh. Okay. Okay. Okay, okay, okay, okay, okay. Ah. Adagudu jálárúurú jálárúurú ọba àwọn ọba. ohun ó bá ṣe láàyè máa fara mọ́ ẹni bá ṣe àòtúnṣe bìrì mọ́. òótọ́ ni gbogbo ohun tó sọ ọmọ mi kódà kò sí irú ẹyọ kankan níbẹ̀ etí mi ò di mi ò dẹ̀ ta kọ́kọ́ dànù kí dẹ̀ ṣe pé wọ́n náà rí wí àmọ́ sórí tí ò yí ẹ ó pọ̀ ju èyí tó yí ẹ lọ nínú àwọn tí ò wá yí ẹ mo fẹ́ ṣàlàyé fún ẹ lẹ́nu èyí tó wù mí látọkàn mi tí mò ń gbìyànjú àti sọ ni wípé tó bá máa lọ́kọ ìdílé ọlọ́ba ni mo fẹ́ kọ́kọ́ tó fẹ́ fẹ́ kó ti wà ohun tí mò ń sọ nìyẹn. oh, oh good good mo láìkí ibi tẹ mú ọ̀rọ̀ lọ yẹn dáàdi ṣé rí adékùnrin ọlá ń wò yẹn ìdílé ọlọ́ba lòun náà ti wá. Ah, kí ló dé tó ń ṣe yan bí ọkà tó ń ṣe bí ọmọdé mo ní mi ò fẹ́ máa gbọ́rọ̀ ọmọ ọkùnrin tó ń dárúkọ yìí mọ́. dádì nǹkan tí mò ń try láti sọ fún yín ni wípé there is every possibility kóun náà jọba tó bá dọ̀la ẹ ẹ try láti understand. wo jẹ́ kọ́rọ̀ tèmi yé ẹ irú ọba gbẹ́kọ̀ ọba tó jọba lọ ó mọ̀ pé ọba ń gbọ́ba mi láwùjọ ọba ọba ń jọba ọba ń gbàdọ̀bálẹ̀ ọba àní ọba ńlá ọba ńlá gangan mo fẹ́ kó fẹ́ adágúdú ọba. ṣé kìí ṣe ajá lárúurú lẹ́ sọ. ah ò kárí tìyẹ ò ní bàjẹ́ èmi ò mọ̀ pé o mọ̀ délédélé o tún mo rí kí ẹ ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba tèmi sọ nìyẹn ọba tí mo fẹ́ kó fẹ́ nìyẹn. ah no no no no no no daddy mo ṣe máa lọ sí àgbàlagbà arúgbó nìyẹn náà. ẹ̀ẹ́ ẹ jẹ́ kí n lọ síbi tí Fẹ́mi wà. gbẹ́nu dákẹ́ arúgbó kí ni arúgbó ní í ṣe pọ̀ lọ́rọ̀ tó wà lẹ́yìn ó kàn nígbò kò kàn ẹ́ nígbò ni ó gbàgbé ìṣẹ́ kò gbẹ padà ni àbòsí lọ́ọ̀yà kò ṣàyà díẹ̀ kí ni arúgbó ní ṣe kí ló dé tẹ̀yìn ọmọ tẹ̀yìn ọmọ wòyí tẹ̀kí ń gbọ́ ẹ̀ mojú ẹ̀ mọ́ra bí oníkíní ńlá gbogbo ẹ̀ là ń bá ẹ sọ àfojúsọ abáraṣọ òògbọ́ náà ó mọ̀ pé àǹfààní tó wà nínú kò fi ajáláruru ọba ńlá ó pọ̀ màá ṣàlàyé díẹ̀ fún ẹ tó bá fẹ́ ọba ńlá ajáláruru olówó lọ́wọ́ àfọwọ́mọ̀ ẹ̀ ó mọ̀ èèyàn èèyàn tó mọ̀ ó di dandan kíwọ náà mọ̀ ó ní agbára tó bá ti lágbára apàgbára sí ẹ lára olóògùn ẹ̀rù ò ní bà mí lọ́jọ́ iwájú èmi ò ní máa lọ lọ́jọ́ iwájú kí n máa wí pé ah ìbò lọmọ mi mi máa wà ẹ̀rù ò ní bà mí àyà mi ò ní já màá mọ̀ pé ọmọ mi náà ti da alágbára ilé alágbára ló wà. dádì dádì mi ò láyìí kọ́tẹ́ ìsọ yìí o. ó dáa sórí pé o ti ń là mí lóògùn ogun jù ó ti ń dààmú mi o mi ò dààmú òbí mi mi ò fẹ́ kọ́mọkọ́mọ dààmú mi mi ò gbọ́ òbí mi lẹ́nu kọ́mọkọ́mọ má gbomi lẹ́nu àbí o fẹ́ tàpá sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ kò burú tàpá sọ̀rọ̀ ẹ̀ kò wá wo irú tó máa ṣẹlẹ̀ sírú ẹni tó bá tàpá sọ̀rọ̀ ẹ̀ tàpá sọ̀rọ̀ ẹ̀ kò ní mi ń ṣe bàbá tó bí ẹ lọ́mọ tàpá sọ̀rọ̀ ẹ̀ kò lájà ló ń gbó tàpá sọ̀rọ̀ ẹ̀ kò ní mi ṣe bàbá tó bí ẹ lọ́mọ àbí kò ní mi ò fẹ́ ló tọ́jú ẹ̀ ní tó bá wọn ò ṣe ń bẹ̀. wo tí bá sọ fún ẹ pé ó yé mi irọ́ ni mò ń pa kò yé mi rárá ó ti dàrú mọ́ mi lójú dájú ò gbà o wọ́n ní nǹkan kí nǹkan tó bá ti jọ wọ́n wípé kémi àti ẹ fi ara kò lè work i'm so fed up mi ò mọ nǹkan tí mo tún fẹ́ ṣe mo ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n mo ti sunkún sunkún sunkún i don't know what to do again. mi ì fẹ́ understand ọ̀rọ̀ Dádébọ̀ àtìgbà tá a ti kéré ni wọ́n ti ń bá wa fa wàhálà tí wọ́n ń bá wa fa yìí kí ló dé ah, èmi ò rẹ́ lómi tí mo lè fẹ́ ni wọ́n bá wa fa náà ta fi dàgbà tó báyìí mo tún travel out náà bí two years ni mo wà ń bẹ̀rẹ̀ mi dé náà same thing náà yìí ń sọ pé a lè fẹ́ra wọn ò dẹ̀ ní pé nǹkan kan báyìí ló ṣẹlẹ̀ àbí kí ló wọ́n bí mo dídì sọ fún ẹ̀mí àti ẹ̀ máa ń sọ̀rọ̀ lójoojúmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kò sẹ́nibọ̀dì tí mo lè fẹ́ tí mi ò bá fẹ́ kò yé mi kò yé mi kò sẹ́ni tí mo lè fẹ́. kò yé mi náà eh, kí ló rò pa fẹ́ ṣe. nǹkan tèmi rò rè mo rò pé bóyá tó bá lè wá àwọn àgbàlagbà lọ́dọ̀ yín bóyá bíi méjì kókó wọn wá sọ́dọ̀ dáàdì kó wá bá wa bẹ̀ wọ́n kó bá wa bá wọn sọ̀rọ̀ bóyá ìyẹn náà tún lè wọ ọ̀rọ̀ ni o eh I don't know. fóònù dáàdì ló ń pè mí àwọn ló ń pè mí yìí àwọn ló tún ń pè mí yìí. ó dẹ̀ sọ̀rọ̀ pé tí bá gẹ̀ẹ́tì àgbàlagbà méjì àbí mẹ́ta mẹ́rin gan tí bá gẹ̀tẹ̀ wá sọ́dọ̀ wọn ó ṣùọ́ pé wọ́n máa gbọ́ torí èmi ò lẹ́lòmíì tí mo lè fẹ́ o. èmi kàn ní pé bí a kà ni torí nǹkan ṣoṣo kan tó ń tẹnumọ́ ni wípé tèmi àti ẹ bá fi lè fẹ́ra báyìí ó máa gbẹ̀mí àwọn ọ̀dọ́. I don't know. ọlọ́mọ máa dọ̀nà wa rò máa. ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. ẹ face where you are going. ẹni bá ṣe àwòtúnṣe mi mọ́ tanya bákan nu àjọ àdágúdù kábíyọ̀ ò sí o àjálá rò ẹ ǹlẹ́ sà. yes ma ẹ jọ kí la lè ṣe fún yín. ẹ jọ um, mo fẹ́ rí kábíyèsí ni. kábíyèsí ṣe ní appointment pẹ̀lú wọn tẹ́lẹ̀. mi ò ní appointment pẹ̀lú wọn wọn dẹ̀ mọ̀ pé mò ń bọ̀ ẹ kò bá mi sọ fún wọn pé èèyàn kan fẹ́ rí wọn. bọ̀ wọ́n á ní láti béèrè lọ́wọ́ mi pé ta lẹ́ni yẹn. ah mr seun wọ́n fẹ́ rí kábíyèsí. ẹ ǹlẹ́ sà. ẹ jọ láti bò. ẹ ṣáàbà mi sọ fún kábíyèsí pé èèyàn kan fẹ́ rí wọn. bọ kábíyèsí máa bi mí wípé ta lẹ nìyẹn. ẹ bá mi sọ fún wọn wípé wúràlá ìlọ́fà ọmọ irin méje méje. ìlọ́fà ọmọ irin méje méje ok ẹ jẹ́ kí n pe kábíyèsí. ẹ ṣe. Sure. lọ fa ọmọ erin méje méje ṣé wọ ni. Nini Nini Ọlá kí ló ṣe bí please cover your face cover your face please. díẹ̀ o ẹrù dẹ gbọ́dọ̀ bọ́ bá. hello ṣeun mi ò fẹ́ gba àlejò kankan báyìí mi ò fẹ́ rí ẹnì kankan báyìí sìn sọ fún anybody tó bá wá sí palace jẹ́ kí wọ́n mọ̀ wípé mi ò sí nílé ok má allow anybody láti wọnú yes anybody má wá mi wá ok. kọ́ ló you know what èmi gbogbo ti sọ wípé mi ò fẹ́ rí èèyàn kankan léni so bọ́ọ̀lù wọn ṣe ń ṣiṣẹ́ rẹ̀ èmi àti ẹ̀ tún lè fojú kanra wa báyìí kájọ wà báyìí ìkan nínú àwọn workers tó wà ní palace ni mo sọ fún ìyẹn di méjì mo ní mi ò gbọdọ̀ rí èèyàn kankan léni ohun gan lèmi fúnra mi tó wá ránṣẹ́. dàgbé ẹjọ́ tí mò ń ro yìí gan mo fẹ́ pọ̀ jù dé má jẹ́ kí a sọ̀rọ̀ bí kí sọ. Níní. Ah, ah. Ah, please. Níní Ọlá. Ṣé bá ṣe jọ sọ̀rọ̀ ẹ̀ ṣá? Ó dìdí promise mi ni wípé o ò ní fi mí sílẹ̀ láti lọ bá ọkùnrin kankan ká gbà pé lóòótọ́ bàbá ẹ̀ wọn fẹ́ kí mi àti ẹ̀ kájọ fẹ́ra ó tó ní nǹkan tèmi àti ẹjọ́ plan náà ó ní nǹkan tèmi àti ẹjọ́ sọ dáàdi ẹ fi bọ tírẹ́tì mi wípé táwọn bá rí mi pẹ̀lú ọmọ àwọn àwọn àṣebáyé àwọn àṣebáyé a ti jọ plan ẹ wípé tí nǹkan kan báyìí bá ṣẹlẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe ju kan gba kámú náà lọ ó kàn dé dídí fi mí lẹ́yìn káti ẹ̀ wá sọ wípé o ò fẹ́ tàpá sí àwọn òbí ẹ o ò fẹ́ má gbọ́rọ̀ sí nǹkan tí wọ́n tí wọ́n sọ ṣé yẹn ló wá ní pé kí n máa pè ẹ́ náà kí n má rí ẹ pè mọ́ ṣé yẹn ló ní pé kí n má mọ̀ bí mo ṣe lè gẹ́ẹ̀tì ẹ mọ́ rárá nìní ah no no no no no it's unfair no no no no mi ò rò pé wà òkè tó bí relationship wa ẹ ṣe tó yẹn ah no kódà kódà o. Kábíyèsí, I am so sorry. Ah. I am very, very sorry. Mo not sorry, mo ní sorry. You need to forgive me. It wasn't intentional. In fact, kò gomo. My life is a mess. Total mess mo regret gbogbo actions mi pátápátá ojoojúmọ́ ni mo fi ń wá ẹkún mu bí gàrí mi ò gbádùn ayé mi rárá. Nini, it's okay, it's okay, it's okay, it's okay, Nini máa ní láti get gbogbo nǹkan tó ń sọ sí torí ó kàn mú lórí òun òun mú lérèfé ni mi ò tí ì rí lè mọ ohun tó ṣẹlẹ̀ torí mo mọ̀ pé ọ̀dọ̀ ajá lárúurú ló wà mo mọ̀ pé ibẹ̀ ló wà ibẹ̀ ló gbé wọ́n dẹ̀ ló ti wà òkè o ti ẹ̀ rántí nǹkan kan mọ́ tó bá ti rí ajá lárúurú so máa ní láti get details nǹkan tó ń sọ bó ṣó mọ̀ pé mi ò tí ì máa rí ṣá ṣó mọ̀ pé láti ìgbà tí mo ti dórí oyè mi ì ní olórí abẹ́ni kankan ṣá. I know. Really? Yes. So O mọ̀. Ó máa rí bẹ́ẹ̀. Nítorí kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí àfiwọ̀. Bí ẹ̀mejì abẹ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀, máa ronú nǹkan kan tó jẹ mọ́ èmi àti ẹ̀ àbí nǹkan tá a ti jọ ṣe papọ̀ rèé so kò jẹ́ kí ọkàn mi settle láti ẹ̀tí aláwọ̀ obìnrin mi láti wọnú life mi èmi odindi ọba and i'm very sure pé ká ní kì í ṣe pé ifá ló mú mi ká ní kì í ṣe wípé wọ́n dìídì sọ wípé èmi ni màá jọba yìí ni àìmọye nǹkan ni wọ́n ti máa ṣe lórí ọ̀rọ̀ yìí ká ní pé mo lọ fọwọ́ rìn àbí mo lọ báyàn kan sọ̀rọ̀ látòkè òun náà fi fún mi nípò ọba yìí mo mọ̀ pé wọn ò ní aláwọ̀ mi láti jẹ́ kí n má rí láì ṣe pé mo níyàwó mo lè sọ fún wọn wípé mi ò tí ì rẹni tí mo fẹ́ fẹ́ dẹ̀ ń ṣe kí n padà wọ́n lè ní náà ifá ti rí mi ifá ti mọ̀ mi ifá ti mọ bí mo ṣe mọ bí mo ṣe kù àti tó kù tí ò sínú ayé mi kó tó di pé ifá mú mi èmi dẹ̀ mọ̀ pé mo níyàwó ń bì kan tó jẹ́ pé ó máa ń bà mí inú jẹ́ pé ọ̀dọ̀ àgbàlagbà kan ọ̀dọ̀ kábíyèsí kan níyàwó mi wà ó ní mo ṣe ń wá ọ̀nà wípé ọ̀nà ọ̀dà tí ìfẹ́ yìí máa fi kúrò lọ́kàn mi tí màá lè fi gba obìnrin mi láàyè a lot of àwọn ọmọbìnrin náà ti fi ń lọ̀ mí a lot of àwọn ọmọbìnrin náà ti ń ṣe sí mi àmọ́ ìfẹ́ mi ò sí lára wọn ah, ọlọ́run mà tóbi o wọn ló wá jẹ́ kí èmi àti níní pàdé ara wa ló wá wọnú palace mi wá lèmi àtẹ́jọ́ wà nínú bedroom mi tàjọ́ sọ̀rọ̀ yìí. Ah, elédò àwọn àtòbí o ayé má kéré gan tí n bá lè béèrè béèrè kí ni nǹkan tó wá ṣe ń bí níní. ṣẹ́rí kákan máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni torí pé bẹ́ẹ̀ yóò ṣe tọ̀hún àṣe wípé èròǹgbà wa ọlọ́run bá wa dé ládé. ó bá tọlọ́run. ó ṣe déédéé pẹ̀lú tọlọ́run. bí bẹ́ẹ̀ kọ́ bá lọ jẹ́ àwọn àtìláàwí ló dé rí òtẹ́ èyí tá à ń wí ìkọlá máa wí àbíta nínú àwa olóyè ló máa sọ pé ní àsìkò ọba adékànọ́lá yìí òun ò òun ò gbádùn kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nù wa kó sọ̀rọ̀ tó bá wá jẹ́ àti láàbí ni wọ́n dórí ìtẹ́ ṣáà lè rí gbogbo ògbádùn yìí gbogbo ìsọpọ̀rọ̀ wa tọpẹ́. olóyè ọ̀tún elédùn ò ní jẹ́ kán lè débẹ̀ àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí náà wọ́n sún mm. wo àsìkò ọba yìí sàmání ò dáa tó ah, eh. gbogbo èyí tó dórí àléfà àwọn bàbá bàbá ẹ̀ yìí kò ìpẹ́ tó dórí ìtẹ́ láti ti ń gbádùn ẹ̀ báyìí ní gbogbo nǹkan ń dùn bó ṣe yẹ kó dùn ah wo èmi ò tí ì rí irú ọbẹ̀ ilé ìrìnjú àti ìjọba o tí ì rí rí. ó kàn jẹ́ pé hmm, ọmọdé bá ń gégi inú igbó àwọn àgbàlagbà náà máa ń mọbi tó fẹ́ wó sí ni kí ni kankan wà kọ́kọ́rọ́ kan wà tó bẹyìn ajá jẹ́ lórí ọ̀rọ̀ kábíyèsí adékànọ́lá yìí ah, bí gbogbo wa ṣe yípo tó ta súnmọ́ tó ta nífẹ̀ẹ́ tó kíní ó sì máa ń bà mí ní ẹrù ó sì ń bà mí lọ́kàn jẹ́. ó ti ẹ̀ mọ́. ó ṣe gbogbo ohun tí kábíyèsí adékanọlá wa ń wí tó ní lá òun ò ní bá wọn dé ààfin ajálárúurú mọ́ láti máa lọ forí balẹ̀ kò ń ṣe ohun tó dáa wọ́n sì ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ bẹ́ẹ̀ ni àwa làwọn èèyàn máa bù àwa náà máa blame wọn nígbà tó ń wọgbó lọ kí ló dé tá ò fa padà pójú ọ̀nà rẹ̀ kíní pé ń bá ṣe rò bá àyà mi a sì máa já ọkàn mi ò balẹ̀. Hmm. olóyè ọ̀tún hmm. ó sì. ìyẹn jẹ́ pé ẹni ṣàngó bá tójú ẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bọ́ bá kò so. ẹni tí ṣàngó bá ti tójú ẹ̀ wọlẹ̀ ò ní bú kò so. Hmm. ẹ wà ní ta máa ṣe àgbàlagbà wa àwa sì ti ní ìrírí ju ọba wa yìí lọ àgbékalẹ̀ wa la máa jẹ́ kó dúró dáadáa à gbé kalẹ̀ fún kì í ṣọ̀rọ̀ agídí kì í ṣọ̀rọ̀ tipátipá kì í ṣọ̀rọ̀ ọjà à gbé kalẹ̀ fún à ṣàlàyé fún mo dẹ̀ mọ̀ pé tá a bá sọ fún ọ̀ọ́ pẹ̀lú bá a ṣe bá a ṣe máa bá sọ yóò gbọ́ yóò gbọ́. tó o sì elédùà agbẹnu wa sọ fún. yóò gbọ́ yóò gbọ́. torí ohun tẹ̀mí tiẹ̀ rò pé máa bá lẹ́nu ẹ̀ òsì kọ́ ni mo bá. ah bí ibo. mo túbọ̀ tún sọpẹ́ lọ́dọ̀ elédùà ni torí gbogbo èèyàn ti fojú sí wa láà àbí ta ni ò ń jẹ́ ń bẹ̀ nu wa kó má lọ jẹ́ torí owó tá à ń rí gbà lọ́wọ́ kábíyèsí ni ò ní jẹ́ ká máa bá sòdodo ọ̀rọ̀ bó bá sì délẹ̀ tán èébú gbogbo àwa àgbà tá a yé ká ni. olú yóò tún ìrọ̀rùn eku báyìí òun ni ìrọ̀rùn ẹyẹ bí nǹkan kan bá ṣe kábíyèsí ṣé nǹkan ò ti ṣàwa náà ó ti ṣe wá o. olówó má já kòtò má já gegere ajẹnu owó ẹ kò gbọ́dọ̀ já sí kòtò kò gbọ́dọ̀ já sí gegere mm, mm, mm. ṣùgbọ́n àwa náà láwa fi sùúrù sí i kí lójú orí ẹ lọ́jọ́ orí ẹ̀ ẹ̀pọ̀ ọmọdé ò bá mọ wé lówe tí ò mú wé lówè àjọwé sọ́tún àjọwé sósì àfihàn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn alábà sọ̀rọ̀ nǹkan kó gbọ́dọ̀ ṣe mhm, bí nǹkan kan bá ṣe ojú ti tiwa. ọlọ́run á fún wa sọ ẹ o jẹ́ kí mi tètè máa lọ kí n dé mo níbi lọ mo ń gbá bí kan lọ ni mo ní kí n sáré yanjú sí ẹ̀ka yanjú ọ̀rọ̀. ó rẹ̀ bí kankan n tó wà ní àfi kó parí òtó lọ. ṣé tẹ ran yìí. Ah, dókítà tí ní kí n sá fẹ́ ran. Oh. ẹ parí ẹ̀kẹ́ tó lọ. mímẹ́ mi ò lè sọ bí inú mi ṣe ń dùn tó ní àsìkò yìí àti pé bí ayọ̀ mi ṣe ń kó pé ìfẹ́ mi padà wá sínú ayé mi ìfà ti lúgọ́ mọ̀ wípé inú mi ti ń dùn gan gidi nítorí ọkàn mi balẹ̀ láti control tí mo fẹ́ ọkàn mi papọ̀ sójú kan mi ò tiẹ̀ kí ẹ̀dá pa kankan tó lè wò kó wà níbẹ̀ mi ì fẹ́ gbọ́ gbogbo nǹkan tó sọ̀rọ̀ àǹtí ẹ̀ pátápátá inú mi kàn ṣáà dùn ni pé mo ti ní ẹni life mi àmọ́ nǹkan tó wá jẹ́ bí ìbànújẹ́ tíntínní tó wà ń bẹ̀ ni wípé bó o ṣe ń yọ wá tó yọ lọ tí wàá máa nàgà wàá máa garùn ṣán wà bẹ́ẹ̀ ṣán sí bẹ́ẹ̀ kó tẹ́ mi lọ́rùn o ó ṣe jẹ́ ká kúkú gbogbo tó bá rùn lẹ̀ ká palẹ̀ mọ́ kí kókó kí n gbé ẹ tán. ẹ ẹ ọ. kí n nà ẹ tán sóróso. adé mi má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. jẹ́ àṣẹ bẹ́ẹ̀. wo o ti fún mi láyọ̀ hmm. o ti fún mi ní ìdùnnú hmm. ìwọ náà rí wípé ojú mi ti yàtọ̀ sí tijọ́ tí mo kọ́kọ́ wá báyìí <laughs> ọkàn mi ti balẹ̀ hmm. nǹkan tó ń lack nílé ayé mi ó ti dá padà síbẹ̀ I am so happy now. I understand. <laughs> and that is exactly what I am clamoring for. Thank God, thank God. Hmm. Ìdí tí mo fi ní kó má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Mm-hmm. Ajá láruru. Ajá láruru. <laughs> Èèyàn burúkú ni bàbá yẹn o. Ó burú. Mm. In fact, òòṣà ni ajá láruru. Ẹ máa sọ bẹ́ẹ̀ bọ́ òòṣà ńlá ti ń bara ẹ̀ lẹ́rù tá ń jẹ́ gbéná wo ojú ẹkùn. yóò bá jẹ́ ìfẹ́ tí mo ní sí ẹ mi ò kí kó lápẹ̀lẹ́ ni tó dárúkọ yìí ajá láruru ajá ìyàlẹ́ni tó ń dárúkọ yìí òòṣà bó ìbẹ̀rù àti àkọ́lé tí wọ́n ní fún arákùnrin ti pọ̀jù kí ló ṣẹlẹ̀ má ṣu má tọ̀ má rìn má fò kí ló dé wọ́n lè sọ́ di nǹkan míì ṣé èèyàn mọ nǹkan méjì pọ̀ ni èèyàn mọjọ́ tó bí kó tó mọjọ́ tó bá kú láyé kò lè possible mo ti ní kí máa rìn lọ́tọ̀ kémi náà rìn lọ́tọ̀ ọba ni ọba lèmi náà bó ṣe balẹ̀ ohun gbogbo lèmi náà balẹ̀ ohun gbogbo kò lè tẹ́tì mi nú ẹni tẹ̀ mo mọ̀ tó mọ̀ nǹkan tí mo ṣe mo mọ̀ ìdí tí mo fi ṣe ohun tí mo ṣe yìí tí ò bá jẹ́ àgbàyà ni a ẹ wá téèyàn bá lé ayé jù bó pẹ́ bóyá èèyàn àtẹ ajá ìbà tẹ̀ mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí o bá jẹ́ èèyàn burúkú tó jẹ́ gbogbo ṣe rí ọmọdé ara ẹ̀ kó fẹ́ sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó odidi ọdún mẹ́rin àbí kí ló sọ odidi ọdún mẹ́rin kò fọwọ́ kàn ẹ̀ kò ṣe ẹ láṣọ wò ẹ dẹ̀ ń bẹ̀rù ẹ̀ káàkiri nítorí ìbẹ̀rù àmọ́ tó máa ṣe o àmọ́ tó máa ṣẹlẹ̀ á dẹ̀ pa ẹ́ lápasáyé no wọ́n ní má fi ọkọ mi dáná ọjọ́ kan là ń kọ́ lẹ́mìí o èmi sí ajá lálùú o ọ̀tọ̀ọ̀tọ̀ ní kájọ máa rìn ìjọ tó bá yá mi àtòfin àtàgídí àti wá gbogbo ẹ̀ ó ní máa ti bọ́lẹ̀ ohun tí mo fẹ́ sọ ni mo ti sọ yẹn èmi àti ẹ jẹ́ ká fẹ́ra wa o mi ò kí ẹ̀kọ́ tó wá máa ṣẹlẹ̀ o mi kí ẹ o. kábíyèsí kábíyèsí adé mi ọkọ mi jọ̀ọ́ ò ṣàánú mi mo appreciate a lot mo dúpẹ́ fún ìfẹ́ tó ní sí mi láti ọdún yìí wá tèmi àti ẹ ti ń bàbọ̀ ìfẹ́ náà dẹ̀ sì wà síbẹ̀ kò dínkù you love me for real kò wọ́pọ̀ nínú ọkùnrin tó lè ṣe bẹ́ẹ̀ mo appreciate ẹ gan and i'm not going to take you for granted. ọmọ mi sọ pé nǹkan tí màá ṣe ti sọ ẹ. àmọ́ mò ń bẹ́ẹ̀ ni jọ jẹ́ ká máa bá lọ ní bẹ̀bẹ̀ mẹ́yẹ báyìí torí ọlọ́run ó yé mi o nǹkan tí mò ń sọ yé mi. jọ ohun tí mi náà sọ ó yé mi náà. Söyleme, söyleme, söyleme, söylemem ben. I'm so sorry babe, tüm bak var bu Söyleme, söyleme, söyleme. Haccalar Haccalar Haccalar Hoppatin dadop ali hoppahe Haccalar Haccalar kẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ah irú ẹyẹ wò rè irú ẹyẹ wò lókè ẹyẹ ẹ̀yìn àgbà ẹ má fi mí lẹ̀ ẹ̀yin mo gbójúlé ẹ̀yin mo fẹ̀yìntì mo ò lẹ́nu mi ẹ̀yin wọn ní ah, igi ò dá lóko kó para ilé ajá ò ní kó gbèrò ọ̀nà. burú ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀yin ìyá lójú yín sì gún régé yìí irú àpẹẹrẹ wo wà rè irú ẹyẹ wo lọ́kẹ́ yìí irú ẹyẹ yìí báyìí ké àpẹẹrẹ burúkú ni àmọ́ gbogbo rẹ̀ ló dúró déédéé kí ló ń ṣẹlẹ̀ ọ̀dà lábùtúkẹ́ òòṣà ńlá atinilẹ́yìn mọ́ dání mo fẹ́ ràn iṣẹ́ o kọ́ ń de báyìí kán léwé iná jọmọ wàrà báyìí ńlọmọdé toko èsìsì bọ̀ tẹkútẹ̀jẹ̀ ńlá àbáboko làbẹ́làbẹ́ o lábùtúkẹ́ gbéra ńlẹ̀ kó dìde o kọ́ wá jẹ́ mi lábùtúkẹ́ o òòṣà ńlá o. Hmm? o káàbọ̀ hmm? kú tọ̀nà hmm? o káàbọ̀ eh, àpẹẹrẹ burúkú mo rí ẹyẹ tó ké yìí eh, kéèké lásán eh, kí ohun tó ṣẹlẹ̀ kò yé mi lábútúkẹ́ atinilẹ́yìn mọ́dá ni ọba ń lẹ́rù ah, ah, èyí ti jẹ́ lábútúkẹ́ ah, èyí ti jẹ́ ọ̀ya kí lohun tó ṣẹlẹ̀ àjálàrúwò lábútúkẹ́ àjálàrúwò lábútúkẹ́ ọ̀kan nínú àwọn òwúrò rẹ̀ ó ti ń gbàbọ̀dé fún ọ ó sì ti ń tẹ́jú rẹ mọ́lẹ̀ wọ́n ti ń láta rẹ̀ wọ́n ti ń la bọ́ ṣe ń la wájú èyí ni wọ́n ń la lẹ́yìn òun. èwo èwo náà wọ̀ lọ́wọ́.

ó ti yé mi ó ti yé mi ó mo wá fẹ́ kó o gbéra pa báyìí kó o lọ káàkiri ẹnikẹ́ni tóun àti ẹ̀ ń dánrú rẹ̀ wò ẹ lọ wò fún mi wá lọ wò fún mi wá kán lè wé iná jọmọ wọ ara báyìí lọmọdé ń bọ kó èsì tẹkútẹ̀jẹ̀ ńlá bá boko làbẹ́làbẹ́ lọ́gán gbéra èmi ini aja adé jọ ó jẹ́ kí n máa lọ sílé. ah mo lè I'm coming back tomorrow. Are you sure? Very sure. In fact, máa títí dé. Tó bá ti ń bọ̀ ń gbé lọ́la gan-an, máa ti tètè lọ sí i láwọn kòkó tí mo ṣe sọ ní pé kí kòkó kí <laughs> gbẹ dọ́là. ọ̀pọ̀ kú ìtọ́nù lábútútẹ hmm? òòṣà ńlá hmm. lábútútẹ hmm? ọ̀hún ti rí àdárò lábútútẹ adékọ̀ ládùn adé adékọ̀ọ́lá ọba adékọ̀ọ́lá ni tìlú ayédè òun ló ń láyàwó rẹ̀ ilé ń jẹ pọ̀mọ́ rẹ̀ bó ti ń la wájú ní ń la lẹ́yìn ó sì ti gorí rẹ o ló ń la tán. Hmm. lábútúkẹ́ hmm. adékànlá hmm. ọba adékànlá ti ìlú ayédè nílá onílá. Ah. ah! ah! ah! ṣe mí nǹkan ṣe ní ẹgbẹ́ ń bígbó tẹgbẹ́ ń bígbó tàbí tàjùmọ̀bí adékànlá àbí torí ẹ̀ lọmọdé yìí ṣe ń ṣe kọ́ńdákọ́ńdá sí mi adékànlá ìdí rẹ̀ tó fi ní òun ò lè wá sáàfin mi rè n ò fura n ò fura ọbẹ̀ yìí mì ní kọ̀gbà. Adékúnlá tèmi nìkan. I'm missing you so much. Ah, kò ní pẹ́ tí mo máa fi rí ẹ o because mi ò lè wait. Oh yes. Um, Bímpé wọlé. So as. ọlá. kábíyèsí o. ẹwà wò mí ojúlóge. kábíyèsí. aya adágudu ajálárúurú wà. pẹ̀lẹ́. kábíyèsí olówó orí níní ọlá nìkan ṣoṣo ẹ kábíyèsí èmi àti yín sì sọ̀rọ̀ láìpẹ́ yìí ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ lọ́dọ̀ mi lénìí. Ah. ó dìgbà tí n bá ṣẹ̀ṣẹ̀ ń fọ́n rere pé mò ń bọ̀ lọ́dẹ̀ yẹn lójú mi wúrà ọlá ìlọ́fà ọmọ erin méje méje. àkàbíyèsí. ẹ sáàkó gbádùn. kábíyèsí ọlá yín náà ni gbogbo wa ń jẹ àbí. Hmm. láìkó ẹ kiri ẹnìkan yìí fáwọ́ ẹ̀ sí gbẹ̀du. ó ṣèwọ̀ ọlọ́run má jẹ́ ká rẹ́ni tó máa gbà ṣe wá ṣe. ọyẹ mi aṣọ tí ìgbín bá bọ́ọ̀lẹ̀ ńkọ́ bàbá ta ni yóò gbé wọ̀. kábíyèsí kábíyèsí èyí tẹ́ sọ lákòókò yẹn ìyẹn jọ bí àdúrà bó ilé ìtẹ sọ́nsìn ó jọ bí òwe o kábíyèsí kò yé mi o. mo kàn ní kí n wá yọjú sí ọ ni tó bá di nírọ̀lẹ́ ó nìkan wá pè ọ wá. ó dáa kábíyèsí. òru. ṣé kò sí ẹni tó ní ìṣòro kankan nínú ìlú ẹ̀ nínú yín kábíyèsí ọba ajáláròrò. èmi ò níṣòro nínú ìlú tèmi o. kábíyèsí o kò síṣòro kankan nílùú tiwa náà tó dẹ̀ dá mi lójú pé gbogbo àwọn tó kù mí náà àbí. àwa náà ò níṣòro ń kábíyèsí o àwa náà ò níṣòro o. Ah, kò síṣòro ń lu wa kábíyèsí. ọ̀dà àbáwọn adékànlá ò tún wá sí ìpàdé ọlọ́nà <laughs> ààfin mi ọlọ́run ò lè wá máa pa kúbẹ́kúbẹ́ láàfin tèmi ajáláruru àbí. ìgbéraga ni. ọ̀dà <laughs> kọ̀ láìfí. bí ọba ti sí ṣòro kankan nù lóyún ìpàdé relé nù kó ní kálukú ọmọ lọ. kábíyèsí. bájọ bájọ bájọ bájọ bájọ. kábíyèsí o kábíyèsí ẹ kú àdé. Ah! kábíyèsí olúwa kábíyèsí olúwa kábíyèsí kábíyèsí o kábíyèsí kí ló dé kábíyèsí kábíyèsí kí ló dé kí ló dé o kábíyèsí. ajá ló lu àkọ́kọ́. wọ́n ti pe ṣoṣo ah! wọ́n ò jẹ́ kán rí ṣoṣo. kábíyèsí. wọ́n ti kán rọrùn rù wọ́n jẹ́ ọ́ sunkún. wọ́n kọ́ wọ́n bojú kódà wọn ò ní rú mi. kábíyèsí ẹ dákun ọ̀ọ́ta ni ta ló tó bẹ́ẹ̀ ta ló tó ju ọba wàlúù ẹ̀já. olóyè gbogbo ìlú ayédè ni. kí la ayédè ṣe fọba ńlá tí fọba jọ bá ńlá tí gbàdúrà wálé ọba kí wọ́n ṣe. adékànlá ní ẹgbẹ́ lèmi àtòun. ọ̀sọ́. ó lóun ò lè wá sáàfin èmi Ajálárúrú mọ́. ọ̀sọ́ bẹ́ẹ̀. ọ̀sọ́ bẹ́ẹ̀. yóò jọ. kàtà fún bàbá ọmọ. ẹ ẹ ẹ bẹ́ẹ̀ ni ẹ má wulẹ̀ ṣe pé ẹ má wulẹ̀ ṣe pé yóò wulẹ̀ ṣọ. ara táwa ń wèrè àwọn olóyè tó jẹ́ ń gbà lérò nígbà tá a sọ pé arọ ni wọ́n bọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọrùn ẹlẹ́sẹ̀ méjì wọn ò dá sí wọ́n fìdí fọ́gbá wọ́n fapá jánu wọ́n nírọ́ ni mo ní ọmọkùnrin tí wọ́n mú wájọ́ sí ìtọ́ni yóò jọba mo ní kò máa ṣà ọ̀nà ó máa ṣà ẹ mo ní fọ́ òmu wọn ní fa mu èmi ti mọ̀ pé onígbèraga ni wọ́n bí ó ti rí ni. ẹ wo bí mo rí bẹ́ẹ̀ náà àfi kí wọ́n wọ́ wọ́. àwọn owó ojú wọ́n wọ́ wọ́. lóye àsìpà ọ̀rọ̀ tó wà lẹ́yìn pẹ̀lẹ́kùtù ni ẹja fi yanjú ẹ̀. sùúrù ẹja náà sùúrù ẹ ṣẹṣẹ rí bí tọwọ́ dé dúró yìí ẹ jẹ́ àna sùúrù sí dáadáa o. kò ní dáa fẹ́ni tó ní sùúrù nìkan náà. àṣẹ lóye mà ló fẹ́. ìwọ ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ àti ẹni tó sọ bẹ́ẹ̀ ni ò ní dáa fún kì í ṣe wọ ẹni tó sọ bẹ́ẹ̀ àti ẹni tó ní sùúrù ní kánà kò ní lórí ìwọ sọ ẹ̀yin wèrè jáde jáde. ẹ̀wọ̀n ìpàdé kankan ò sí mọ́ kò bá rí náà. ẹ̀mílà olúwa mi bọ̀ ọba tí fọba jẹ òòsà sí bá ẹ lẹ́rù ọjẹ́ ẹ kúrò ẹ kúrò ẹ kúrò ẹ kúrò. tí o bá gbà lágbà yìí tí o bá gbà lágbà yìí o bá yẹ kó o bá yẹ kó o bá yẹ kó o bá yẹ kó o bá yẹ kó o ọba má pa mí èmi ò rọ bàfin ẹ yàgò ẹ bìlà ọba mi bọ̀ ọ̀rọ̀ ṣíwó nìyí irú ọ̀rọ̀ ìgbàlù wo lẹ sọ létí mi tí mò ń gbọ́ yìí ọba ni mí mo kátó láyé ara tèmi àìtọ́nù ọ̀tọ̀ sí òun là ń sọ pé kí kọ̀ǹkan dijú kí àkèrè dijú kó tó di pàtó ọba ni mí lórí ìlú mi mo dẹ̀ ba lórí ohun gbogbo tó wà lábẹ́ àkóso mi ọba ni mo jẹ́ bí o ọba náà ni ẹjẹ́ alárùú jẹ́ láyé tiẹ̀ kò lè máa wá kọ̀tún mi bó ṣe wù ú èmi èmi láyé odòdì kí n tún lọ fi orí balẹ̀ kémi máa lọ fún orí balẹ̀ lábẹ́ ajá alárùú kò ní ṣẹlẹ̀ láíláí ó fẹ́ kó mi papá mọ́ra ó fẹ́ sọ mi dẹrú láíláí ifá ló mú mi ifá ló mú mi ló ní kí n wá jọba kò wù mí fúnra mi àìrọ ìrọ ó dòódì láyé mi ó tún wá ní pé kémi wá sáàfin òun kémi àtọlóyè àti ọmọ ìlú máa wá jọ sọ̀rọ̀ kájọ máa wá rojọ́ lórí ọ̀rọ̀ pé wọ́n talẹ̀ wọn ò talẹ̀ ah, ẹ wo ẹ̀yin ìlú ẹ̀yin olóyè kábíyèsí o ẹ ń sùn ẹ jí kábíyèsí o ẹ̀yin olóyè ẹ jí kábíyèsí o ẹ gbé bọ́dì ẹ gbé gbogbo ara ah, ajá lárúurú ti fẹ́ kó ìlú ìní papá bọ́lá ó fẹ́ sọ wá àfọkọ mi dáná ọjọ́ kan náà ní èèyàn máa ń kọ́ lémi o máa kọ́ fún gbogbo ìlú yìí máa gba ìlú yìí kúrò ní abẹ́ ajá lárúurú kò ní kọ̀tún òwò àbọ̀ láéláé. Eh, kábíyèsí olúwa mi ah, abẹ́rẹ́ ẹ wò èmi náà bá fa o ah. mo bá fa o ah. ó ní láti gbà tẹ́ ẹ ti dórí àpèjì àwọn bàbá ńlá bàbá yìí ẹ ti ẹ̀ wá forí balẹ̀ fún un rárá níbo ó wá ní òun tó wá ránṣẹ́ sí pé àtẹ̀yìn àtàṣípa àtọmọ tó ń fọ̀rọ̀ lẹ́yìn kẹ́ wá sáàfin òun ó lẹ́ẹ̀tún wa mo ní ẹ má bínú ajá láròrò ah, ó rẹ kábíyèsí díẹ̀ ni. ààrẹ ìyá yìí ààrẹ bàbá yìí ah, ààrẹ gbogbo tẹ ní mo rò pé nǹkan ṣe yín ṣé torí àpọ́nlé tí mo fún yín olóyè ẹ̀yin ń bá mi parọ́ kó rẹ̀ mi kí ló ní tẹ̀sán fún pé mo sọ pé mi ò wá ṣé kí n rán yín padà lọ bá pé kẹ́ ẹ lọ bá mi sọ fún wípé mo sọ wípé mi ò wá ní o bàbá yín ló rẹ̀ ẹ̀ ń bá mi parọ́ lọ́dọ̀ ajá lárugún tá ló wù kábíyèsí tó ga jù ní gbogbo ayé ó rẹ̀ ẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n dé adé fún mi ní òun náà dáadé sórí for how long ní gbogbo ìlú yìí ló máa fi jẹ́ ẹrú lábẹ́ ajá lárúurú níbi tí ogún làdé yìí ah, ok. kábíyèsí ẹ gbàjá ṣe gbẹdọ gbàjá ṣe sùúrù o. olóyè aláti ṣe mi àmọ́ àti ṣe ọ̀rá ẹ̀ mẹ́tì sọ. So, mi dẹ̀ tún tún sọ èmi ò mi ò ní dí ààfin ajá lárúurú forí balẹ̀ fún ẹnikẹ́ni. àṣẹ́gun àṣẹ́gun. o bẹ́tà o bẹ́tà ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ránṣẹ́ sí ọmọ tíbi tó wá síbi tó wá complain nípa ọ̀rọ̀ ọ̀lẹ̀ tẹ́ ẹ jọ fi ọwọ́ agbára tẹ́ ẹ fi gbalẹ̀ kúrò lọ́wọ́ ọmọ ọlọ́mọ onílù òṣàní jẹ́ kí ìlú bàjẹ́ àmọ́ bá ṣe máa wá ilẹ̀ mi fún. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ṣé kí n má tàn yín rárá tájà lárúurú yìí náà pọ̀ ó sì. Ah. olóyè lẹ́nu tiẹ̀ ah. pé tájà lárúurú pọ̀ ìwọ lè wíru ẹ̀ jáde. Ah, olóyè ìbàgbàlagbà díẹ̀ sì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ rúru yìí ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ bí ọmọdé olóyè tí ẹsẹ̀ wàá lù yìí ni àbí ẹsẹ̀ máa já lárúurú ẹ wo ẹ jẹ́ àjọgbìmọ̀ pọ̀ kábà kábíyèsí wa sọ̀rọ̀ kó gbọ́n tá à ń bá wọn sọ ah, ẹ wo ẹni tí ò ní jẹ́ ká jẹun káyó à ń ṣóúnjẹ tiẹ̀ mú oúnjẹ ni ká dé dọ̀bálẹ̀ fárára ìyẹn ò ní ká mọ́ ga òòṣà ńlá la já lárúurú ah ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba kò ní bàjẹ́ fún wa o láṣẹ ìdùà àní báráyé fọwọ́ tì í bàbá olóyè ọ̀tún kábíyèsí i'm very sure you know about what i want to say now ẹ mọ kọ́ńpìlì mi tó wà ní Germany. Eh, mi ò mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ ti sọ ń pa kọ́ńpìlì yẹn ẹ ti sọ létí mi rí oh very good mi pé ẹ ò dé bẹ̀rẹ̀ lẹ sọ eh, ok Egypt lẹ lọ rí eh, travel lọ lẹ́bù Okay. ok. Eh, ẹ mo dẹ̀ tún lọ sábìjọ. oh very good mọ̀mọ́ ẹ sọ yẹn fún mi náà mo ní issue díẹ̀díẹ̀ pẹ̀lú company yen. lọ́wọ́ yẹn tí mo ní láti lọ attend sí so mi le nílè ráyè jókòó nílé dáadáa mo máa máa lọ mo máa máa bọ̀ mo máa máa lọ mo máa máa bọ̀ mo le wà ń bẹ̀ fún thirty days Ten, ẹ̀ ní rí mi ń bí mo dẹ̀ tún lè wà nílé fún another three weeks tí màá tún padà lọ ṣó ti yẹ yín sìn ó ní mo ní kí n sọ fún yín ẹ̀yin tẹ̀ dẹ̀ gé àgbà olóyè àtàwọn tó kù náà ẹ̀ jẹ́ kí a mọ bá ṣe máa dilé mú tí ò ní slapsis kankan ní èbè kankan ni mo ṣe ń prepare mind yín sílẹ̀ dóò kò tí ì yá o mo kàn ń prepare mind yín. ẹ kábíyèsí adé apẹ lórí bàtà apẹ lẹ́sẹ̀ ẹ bọrọgẹnẹ báyìí lẹdí ẹ máa ń tọkọ èsì sí bọ. Hmm ẹ lọ rí ẹ̀ẹ́dẹ̀ tó bọ̀ rí àmọ́ èyí tẹ́ wá fẹ́ lọ yìí á gbà yín tó ìgbàwo kẹ́ tó lè padà dé. òun náà ni mi sọ lẹ́ẹ̀kan ẹ̀ mi sọ lẹ́ẹ̀kan ẹ̀ but the first one tí màá kọ́kọ́ lọ o ó yìí máa gbà mí tó bí àbí forty days kò dẹ̀ sí nítorí ìdàgbàsókè ìlú yìí náà ni mi ṣe ń lọ gbogbo nǹkan tí bá rí ń bẹ̀ náà ṣebí máa fi develop ìlú yìí náà ni so I just have to go. ah kábíyèsí. Si Ah, n tó dáa ni àbá tó dáa ni torí pé a lè jẹ́ kí ìlú ayé náà kò tún gbèrú sí dáadáa ni. Hmm. ẹ kábíyèsí ọ̀rọ̀ yé wa àdé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ hmm. ẹ wo ọ̀rọ̀ kan tí ń wà nínú wa tẹ́lẹ̀ táwa fẹ́ bá sọ. So bó ti ẹ̀jọ́ rọ̀ wọn ò ṣe àjòjì sí a ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ẹ̀ tí ì gbọ́ tiwa ni bẹ́ẹ̀ kẹ̀ ó dẹ̀ ń wà kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ wa ṣùgbọ́n ìtẹ́ ẹ̀ tó wá tó wá mú wọ́ yìí ó tún jẹ́ kí ó tún já èmi láyà díẹ̀ mhm. kí lọ̀rọ̀ náà torí ṣe là ń sọ yín pé ká mood tẹ máa wà tó máa wà ókè. Okay bàbá fẹ́ bá yín sọ. ọ̀rọ̀ wo ló fẹ́ lágbára tí mo mú dùn mí happy man ni mí anytime ni mo bá ọ̀rẹ́ ní gbogbo wa bàbá mi lẹ́gẹ̀. ṣùgbọ́n tẹ wá mú wọ yìí ni ó tún wá yà wá lẹ́nu ẹ wo kábíyèsí ọ̀dọ̀ ọba ajáláruru tẹ́lẹ̀ ní lọ forí balẹ̀ fún gẹ́gẹ́ báwọn ọba tó kù bí wọ́n ṣe ń ṣe ìyẹn làwa fẹ́ bá yín sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí látìgbà tẹ́ ti wà ní orí àpèrè ẹ̀ lọ èyí tó tún wá ń bọ̀ lọ́nà yìí tá a tún rò pé kárara bá yín sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ lè lọ òun lẹ́túnlẹ̀ tún fẹ́ lọ sí lóyìnbó yìí ó máa tún tó bíi ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin. ọ̀sẹ̀ mẹ́ta kọ́ bíi forty days a month and a half or so. kó tó di pé ẹ máa tún dé ìyẹn ló wá mú èmi láti lè jáyà pé ah látijọ́ tẹ́ ẹ ti gorí ìtẹ́ àwọn bàbá yìí. kàbíyèsí ẹni tó wẹjú báyìí òun lè rú ń bà eh, ẹgbọ́ ti wá o kábíyèsí. ọṣẹ òsì kábíyèsí. gbogbo ohun tí ó ń sọ yìí ó dá lórí ìṣẹ̀ṣe bí àwọn bàbá wa wọn ti ṣe ń ṣe. àgbà lọ àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni Ṣàngó bá tọ́jú ẹ̀ wọlé kò ní bá wọn bú kò sọ láé. tó bá bù ń kọ́. a ẹ̀ ń ṣu ẹ jẹyàn yín ṣò. Ah, ẹ̀yin àtàwọn tí ẹ jọ ń gbìmọ̀ pọ̀ láti ba ayé ìlú ìjẹ́ o tẹ́ ẹ bá wà lára wọn o ẹ jọ jẹyàn yín ṣò ni o bàbá olóyè ọ̀tún. nọ́nà mi sọ̀rọ̀ ń sìn. ẹ má bínú. mo sọ̀rọ̀ ń sìn ìgbà tẹ́ sọ tí yín mi ò sọ kí ni túmọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. ẹ̀yin làgbàlú ẹ̀yin lójú ìlú yìí ẹ̀yin ní gbogbo ìlú yìí ń wò ṣé bí ohun tẹ́ ẹ bá ṣe làwọn èèyàn fẹ́ tẹ̀lé ṣé bá ìdí àti gbogbo nǹkan tẹ́ bá mú wá lèmi máa fàṣẹ sí pé kó rí bẹ́ẹ̀ so hello ẹ̀jẹ̀ ìwà ń bẹ̀ yẹn ẹ̀yìn fẹ́ àláwọ̀ ìlú yìí láti máa wà lọ́ndẹ̀ èèyàn kan so kí n máa lọ ṣe kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ adágúdù kí n máa lọ sí sí sí ajáláruru kí n máa lọ dọ̀bálẹ̀ ń bẹ̀ ẹnì kọ́kọ́ bó ṣe lè wù kó rí nínú ìlú yìí tó bá dé orí àpèrè tí mo wà yìí kò ní dé ajáláruru yẹn mọ́ láti lọ forí balẹ̀ èmi ni mo ah, sọ bẹ́ẹ̀. Ah, ah, kábíyèsí o kí ló ṣẹlẹ̀ kábíyèsí o kábíyèsí o ó léwu. adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba jọkọ pẹ́ kábíyèsí ẹ má kọ́rọ̀ wa dànù àtìgbà ìwáṣẹ̀ òun ni adágúdù ajáláruru ti ń gbàlejò gbogbo ọba tó kù ọ̀dọ̀ ẹ̀gbin wọ́n dẹ̀ ṣe ń ṣe ìpàdé kò sẹ́ni tó gbọ́dọ̀ ọba kan ò gbọ́dọ̀ fọwọ́ pa ìdájà lárúurú lójú wọ́n ò parọ́ wà fún mi kì í ṣàrọ́bá mo fojú mi gan ní ẹ̀mí gbogbo èyí tí mo ń sọ yìí kò tí kò tọdún márùn-ún mẹ́rin àbọ̀ sí márùn-ún ọba àná tó gbèsè ohun tó ṣẹlẹ̀ sí ó tẹ́rìbù. ọba má pa mí èmi ò rọ́ọ̀bà fín ẹ yàgò ẹ bìlà ń bọ̀ ń bọ̀ àwọn àdẹ́dẹ́ ọ̀rọ̀ ìpàdé ẹ̀yìn lọ́balọ́ba tẹ́ ẹ kò tẹ́ ẹ lọ yìí ẹ má jẹ́ òun dárúgùdù sílẹ̀ láàrin ìlú wọ́n ṣe ń ṣe láti gba ìwáṣẹ̀ rí kábíyèsí. mo fọwọ́ àtọmọ dín in lẹ́nu olóye èmi ti fìgbà kan sọ fún kábíyèsí wípé <laughs> bórí bá ṣe tó ló ṣe ń fọ́ olórí yìí kábíyèsí ìpàdé tẹ́ ẹ máa ń lọ nígbà kúrúgbà káti ẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́gbọ̀n lẹ́ ń lọ ẹ sì ń bá wọn pé wọ́n dẹ̀ ń rojú yín kẹkàn wá déédéé stop kẹlẹ́ ò lọ́mọ́ kábíyèsí ẹ̀yin náà mọ bó ṣe máa rí níwájú ọba adágúdù ẹ dẹ̀ mọ̀ pé ìlú wa abẹ́ ẹ̀ ló wà olólórí gbogbo ọba lágbègbè bí ìgbà tẹ̀ ń tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ni kò sì ní wù mí o iṣẹ́ ló máa dàbí pé ẹ̀ ń ṣàdéédé tẹ ojú àdágúdù mọ́lẹ̀ kò dẹ̀ ní dákó mi lọ tẹ ìwọ̀gbìn lẹ́nu ọ. ọgbẹ́yìn má sọ nǹkan tó fẹ́ sọ yẹn gbẹ́yìn yọ sọ̀wọ́n ta ni ọ̀tún kí ló tẹ̀ fi mí pè gangan because kò tẹ̀ yé mi kí ló fi mí pè gbẹ́yìn yọ sọ̀wọ́n ta ni ah ṣé bẹ́ẹ̀ náà ni mi ò ta mọ́ra rárá ni àbí kí ló fi mí pè ṣọ́ba yẹpẹrẹ àbí ọba ṣáà wà lórí àlééfà lóru bí wọ́n fi mí ṣe ni wo jẹ́ n sọ nǹkan kan tí ò yẹ fún ẹ ọ̀tún ìbí òjò bí o bá ṣe bí ẹrú la ṣe bọ́mọ àà báwo ṣe jọba lèmi náà ṣe jọba àṣẹ tán fún níjọba fèmí náà mo dẹ̀ ti sọ fún wọn kọ̀ọ̀kan ní wọn ibẹ̀ ẹ̀ẹ̀kan jẹ́ ká ṣe ní bòńkẹ́lẹ́ ká máa ká máa rotate kínní. fàánà ògùn fẹ́ máa pa kúbẹ́kúbẹ́ lábẹ́ ọba kan èmi gan oṣù ọba kéékèèké ẹ wò ó ẹ wò ó mi ò ṣe mítìn kankan mọ́ mi ò lọ mi ò ṣe mítìn ọ̀hún da ẹ̀yìn ọba mọ́. kábíyèsí. Eh, ká dọ̀bálẹ̀ fárara kò ní ká má ga wọ́n ṣe iṣẹ́ láti gbẹ̀ ìwáṣẹ̀ rírí kábíyèsí. ó máa wùn mí kẹ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ tí olóyè sọ pé ká dọ̀bálẹ̀ fúnrara bàbá ti dìde àti ga jùlọ ìyẹn ò ní ká má ga kábíyèsí ẹ̀dẹ̀mẹ́ntẹ́ ni o ẹ̀ máa dágùdù lánàá kó tó tẹ̀lé anípọn láyà bíi kìnìún irun máa lẹ òòṣà kábíyèsí ó kọjá ẹni tí ọba kan lè máa yan kọ́ńdúkọ́ńdú níwájú ẹ̀ kó lóun ń ṣakọ o ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ lánàá kó tó tẹ̀lé o kábíyèsí ẹ má fọwọ́ padà ẹ̀ lójú ẹ mọ̀ wípé ó kọjá ẹni tí ọba kan lè máa rí fi hàn kò ní gbà kò dẹ̀ ní gbàgbàkúgbà ara pa bàtà pa jiwinjiwin etí ẹ̀. ara pẹ́ ọ̀tún ara máa pẹ́ iwájú mi ló wà tó ń sọ pé ikú apá kìíní kan apá juwọ́njuwọ́n etí ẹ̀. ẹ wo báyìí ṣe fẹ́ ṣe nǹkan mi kò yí padà èyí tí ò bá wá tẹ́ lọ́rùn nú yín ẹ lè rọra yín lóye kì í ṣe nǹkan tó le èrò pọ̀ ń lù ú ta ń jẹ́ gbiná ojú ah! ẹkùn. Ah! mo kẹ́ràn kábíyèsí báwo ló ṣe ń ṣe kábíyèsí ara ẹ ti wálẹ̀. jalaruru jalaruru jalaruru. ààbọ̀ amina amina kọlọba kọlọba. o bá mi rí kábíyèsí wa ọba wọn sáré wọ bínísì. ẹwẹ ẹwẹ wo ẹmọ mo bí kábíyèsí ni o mo bí kábíyèsí ni wọn àgbàlagbà ni wọn bàbá yẹn kó lè kankan ní báyìí wọn lè pọ tó kó lè pẹ kó má lọ kó má lọ. ẹgbẹ́ ọba nìyẹn ah! wọ́n ti kọ́ sọ́mi. ẹ̀rín ẹ̀fín lọ́sàn-án ilẹ̀ ò ní ìṣúbà. olóyò mi ò mọ̀ pé mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ sójú mi ni mò ń gbọ́ lórí ìfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àṣẹ mọ̀ ń pa ẹ̀ ẹ̀jẹ̀ wà ní òlú yìí wọ́n lẹ́yìn ń pè yín lólóyè wọn ò tí ì yín lóyè. rárá rárá torí ọ rí akitiyan mi kò sí bàbá ńlá kù bàbá ẹni tó máa ní kí n lọ síbẹ̀ báyìí ni màá ṣe nǹkan mi èèyàn kì í jàánú ẹ̀ níyàn ṣe fẹ́ gbọ́ odò kéékèèké ó ń lẹ́lẹ̀ tẹ̀sẹ̀ bọ́ ẹni tó bá fi ogún di kúdẹ̀tì ẹ bọ̀rọ̀ abọ́ láṣọ ó lóògùn tiẹ̀ ẹ mọ bí tẹ̀mí rìn dé ni kábíyèsí ni lọ́dọ̀ tiẹ̀ kábíyèsí lèmi náà ẹnikẹ́ni nínú yín ni mo sọ. So Babalaku ẹnìkan kọ́nu yín ni mo sọ tó bá tún sọ fún mi wípé kí n lọ sí ọ̀dọ̀ Àjàláruru pẹ̀lú ipá pẹ̀lú agbára a fi orí oyè ẹ̀lẹ́ wọ́n á fi oyè yẹn pìtànù ìdílé wọn mo sọ bẹ́ẹ̀ mi dẹ̀ tún sọ o mi sọ mo dẹ̀ tún tún sọ. mo rò pé bóyá ẹ rẹ́dì láti ṣèpàdé gidi olóyè ọ̀tún. kábíyèsí o. mo tún mo rí iná. ọ̀tún. ó wá tẹ̀lé bí kò wá gbé mọ́tò tiẹ̀ wá ni ó dẹ̀ tẹ̀lé. second bomb mi ló bá sọ pé òun fẹ́ ṣe surprise fún mi pé òun máa mú mi lọ sí Dubai pé òun máa ra tíkẹ́ẹ̀tì fún mi máa lọ jayé ní Dubai pé ayé tẹ́nìkan ò jẹ́ rí ma tó bá fẹ́ ṣe kó pé òun mi ò lè dá lọ o àfi kí ajá lárúurú kábíyèsí wa òòṣà ti ń bẹ́ létí ń bara ẹ̀ lẹ́rù àfi kó tẹ̀lé mi lọ ọgbà sí mi lẹ́nu ó ní kódà first class ticket ló máa rà fẹ́mi àti òun máa gba hòtẹ́ẹ̀lì fún yín ó ní tó ń bá ṣe ọmọ ẹyọ kan fún mi a máa ṣe ọmọ kábíyèsí ẹyọ kan ó lọ aṣọ méjì fún yín tó ń bá gbé ọmọ méjì fún mi two sum ó ní four sum ló bá fún yín ó tó máa fẹ́ parí ẹ̀ gangan òun aṣọ mẹ́ta fún mi òun aṣọ mẹ́fà fún yín ọmọ yẹn wá sí fìlà lórí àtàdé wọn á bọ́ ẹ̀wù yín wọn á wá sórí fún yín wọn á fọwọ́ tẹ̀ ìlú erídé pé ajálẹ̀ ruru á máa hàn nínú ọpọlọ yín báyìí ni <laughs> kábíyèsí àwọn àjáyé gbogbo lábẹ́ mi lábàá mú o <laughs> kábíyèsí o déètì ni mo wá gbà ìgbà òní ká fi sí lílọ sí kó lè kọ́ tíkẹ́ẹ̀tì. olóyè bí n bá gbọ́ yín dáadáa tọrọ yín sì yé mi ẹ ní ẹ̀yin àti ẹ̀yin kábíyèsí ọba adágúdú tìlú ajálárúurú àkọ́kọ́ <laughs> òòṣà ńlá tí ń bara rẹ̀ lẹ́rù kó fi àwọn òòṣà lẹ̀ kó tẹ̀ lọ lọ òkè òkun. ẹ kábíyèsí ni wọn ò lọ o kábíyèsí làjọ ń lọ o ò lọ ìwà àdúró sílé. Come <laughs> kábíyèsí you, your majesty Come kábíyèsí o. kémi ó tẹ̀lé ọ lọ Dubai. bẹ́ẹ̀ ni olúwa àbí ká lọ jayé ayé fọ́rin. ọ ṣorí fún mi. bẹ́ẹ̀ ni ọ̀yà yá já. ọjọ́ mélòó la lò mẹ́. ah ninety one days ni o kábíyèsí nígbà táwa nínú house bí kìíní eh, brothers tamasi nínú house. sẹ́yìn bá kan níwájú àdágúdù tọ́dún yìí ó fi parí ó gbọ́dọ̀ kúrò ní ìlú. àṣẹ́gun ah! wo ni wà àṣẹ́gun wo ni ah! kó tó sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ wà láṣẹ́gun àṣẹ́gun tẹ̀ ní báyìí balẹ̀ kẹ́ẹ̀fẹ̀ bá. kábíyèsí o kábíyèsí o kábíyèsí olóyè. kábíyèsí ẹ ṣe sùúrù kẹ́ tó wọlé lọ ó ti wá ń pọ̀ jù báyìí o ẹ wo olóyè olóyè ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ẹ mo mọ̀ pé yín ò ní fura ni bẹ́ẹ̀ bá ní fura láàfin yìí ẹ ti mọ̀ pé ẹ kábíyèsí ọ̀rọ̀ mi ò tà létí wọn kì í ṣe nkíní kì í ṣe nkejì kì í ṣe nkẹta kábíyèsí ó kò mọ ọwọ́ ìṣẹ̀lẹ̀ mi lórí n ò mọ ohun tí mo ṣe kábíyèsí kàn yẹ̀yẹ́ mi káàkiri báyìí ni kí ló dé. taniọ́. ọmọ ìjọra rẹ lójú. jálárù ọ̀sà ńlá ti ń bàrà ẹlẹ́rù. ẹ̀mílà olúwa bíbọ̀ kólógbẹ ẹ̀mílà ìfúbọ̀ ọ̀sà bọ̀ ọ̀sà bíbọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ tanja yẹ tanja tanja tanja tanja tanja ẹgbẹ́ náà wọjú ẹkùn máa ṣàwọ́ adágúdú kìnìún láti jẹrẹ dáadáa. ṣé mi wà ní lọ Dubai mọ́ ní báyìí ọlọ́run ṣé mi ò ní lọ Dubai báyìí ọlọ́run hm? tọmọdé sọ pé òun fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún wa. bẹ̀rẹ̀ yóò mọ wárí fún ẹ. Hey! Ah! let's go. ọjà kò burú wọ́n fi wọ́ paroko fáwọn tí wọ́n rán yín sí mi kí wọ́n lọ́ọ́ jíṣẹ́ fáwọn tó rán yín pípẹ́ni tí wọ́n rán yín sí ó lájẹsára jù ú lọ. ń bọ̀. ẹ mú ẹ kì í ẹ rò pé ló bí ọ̀rẹ́ ni irú ọṣẹ wo ni kí n fi yín gún o ó dà kò burú ibi ìyọba ṣomi sí náà ní rà sí ibi táwọn ọlọ́pàá òde bá yín ni ẹ̀yin jàtijàti hmm. èmi. bí kì í bá ṣe pé agbára tí mo róra mi lójú àlá tá à ń wí àwọn gíní kan kó tán wá gbé ọmọ mi gbígbé tí wọ́n ń gbé lọ bọ́n bá ilé gbé lọ lójú àlá bíi kí wọ́n gbé lọ́bì kankan lọ pádànù kí n mọ̀ rí mọ́ bí ìgbà tó fẹ́ fọmọ òun lá olódì mi lójú bí kó lódì mi ó mọ wá ronú lórí ọmọ lórí ọmọ tí mo bí ni àmọ́ òun ò mọbi tágbára òun ti wá lójú àlá àfi kẹ̀ lèmi náà kàn mọ́ wọn bí mo ṣe gbàgbára lọ́wọ́ wọn nìyẹn mo bá gbọmọ mi lẹ̀ <laughs> eyín eh, eh, eh, mo ṣe ní kí n wá pé aláwọn rú mi lójú awo. àṣìpa agbára èwo ń bẹ tójú ayé àbí tójú àlá ni mo mọ̀ àṣìpa àgbèrè ọ̀gá ọmọ yòóró. àwa lọmọ wòsànde mi kí n yàrá bọ̀ wòsànde mi kí n mójú lé kókó. kó débi wọn ò bá yàrá bọ̀ oníkẹ́ mẹ́sẹ̀ náà jẹ. Ah. ṣe ọwọ́ ajá sípa tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ lánàá àbí tí mo mọ̀ lónìí. ogun tójú oorun tójú ayé ń ká tó wọn ò sí ń bẹ̀ wo wo wo wo àwo ẹ̀dá sórí bó ti ń wù kí èèyàn lágbára tó mo fẹ́ kó o mọ̀ pé òríìrí kì í rídìí ara èyí ló mú mi fẹ́jì kẹta pé kó o yẹ̀ mí lókan ọ̀bọ̀ mo fẹ́ mọ̀ tó mọ̀ àláhùn. òótọ́ ọ̀rọ̀ lẹsẹ̀ ń sọ yìí èmi tẹ́mi mọ̀ pé oògùn ló dókòó yìí tí mo mọ̀ pé ojúmọ́ kan oògùn kan ni oògùn tí yóò já ewé rẹ̀ ni o pé. àmọ́ lórí tata wa dé iná yàtọ̀ sí níní ọlá orúkọ wo lolórí tún jẹ́ àdùnní eh, la tún sọ nígbà bíi. àdùnní. Eh. olúbongágà o olúbongágà o olúbongágà olúbongágà tó bá rọ kókó dé tó o bá rọ̀sà kò bọ̀ èmi la wo ìwọ la wo àwọn ọ̀gbẹ̀rí dúró síta ń bẹ̀ wọ́n ń wòye kò yé wọn. mo fẹ́ kó o tanná sí ọ̀rọ̀ àdùnní yìí n tó ṣẹlẹ̀ sádùnní gangan ó yá tàn mọ́lẹ̀ sí kí n rí i. Ah, ah, àgbábíyá kàná o àṣepa. àwọn ọlọ́jọ́. ó ní pẹ́tẹ́kún mọ́ àwọlé onígborokún mọ́ ṣòkùnrùn gàgà bí ọmọ ìgbòrè tẹ̀rí ọ̀pẹ̀ ó ní fáàmì dàṣẹ. bí ifá bá sọ gbólóhùn tó wí yìí ó lẹ́ni tá à ń béèrè ọ̀rọ̀ lórí rẹ̀ ó ní àṣírí kan bẹ nínú olórí ẹ lọ́rọ̀ ìtẹ̀nú dáadáa kó sọ àṣírí náà fún yín. àwòlọ́jọ́. mo jẹ́ gbèjègbèjọ bí ẹ̀rìndínlógún ọwọ́ fa báṣẹ́ bá mú mi àjò bẹ́ẹ̀ni o gbégèrè náà mú mi tí ẹ á pọ̀ bẹ́ẹ̀ni ó gbàgbé pé ọmọ tá à ń sọ̀rọ̀ yìí ọmọ bíbí inú mi ni <laughs> wò mí wò láti kéré mi rẹ̀ nígbà tí ń bẹ ń pín níṣí kò fi nǹkan kan bò fún mi rí <laughs> ọ̀rọ̀ onígbénu rẹ̀ díjọ́ kejì kó mọ̀ jẹ́ mọ̀ ah, ọmọ mi gidi ni àṣìpa báṣìírí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ti sọ fún mi. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí obìnrin ò ayé rẹ̀ ò sì mòrò bóyá òkú rẹ̀ mòrò n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kò tí ń fojoojúmọ́ wà ní tí kiri tá a bá tún ní àmọ̀ wádìí nǹkan kankan ní tí là ń wá kiri àṣírí kan bẹnu rẹ̀ lóòótọ́ bí fàṣẹwí ó ṣeé ṣe ká ní ìyá rẹ̀ ń bẹ láyé pàápàá kọ́mọ́ sọ fún ìyá rẹ̀ náà àṣírí kan bẹnu rẹ̀ o ṣàwárà ṣìírí táwọn wo yìí táwọn onílẹ̀ ń tọ́ka sí i tí ẹ bá rè bí kó so àṣírí ọmọ náà lè kú o olórí lè kú ká kúkú sòótọ́ ọ̀rọ̀ kí wá ṣe kúkú tó lórí nìkan nǹkan burúkú lè ṣẹlẹ̀ sí wọn náà tó ṣe wípé ẹ̀gún ata ó lè ṣubú lẹ̀gún ẹ̀fọ́ oríṣiríṣi nǹkan máa wá ṣẹlẹ̀ o fẹ́ sọ nǹkan. ní ọlá ọmọ mi ó ayé ta wà yìí gbogbo nǹkan pátá ló lásìkò ọ̀tọ̀ lásìkò òjò ọ̀tọ̀ lásìkò ọ̀dá ọyẹ́ ooru oòrùn gbogbo ẹ̀ ló lásìkò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe lásìkò ló dífá fún àsìkò tí mo pè é wípé mo nọ́rọ̀ pẹ̀lú ẹ̀. ohun tí mo wá fẹ́ bá ẹ sọ yìí kò ní wù mí kó o fi dúdú pé funfun má fòlòlò fọhùn má fi kàn pé méjì fún mi. kí ni ọ̀rọ̀ àṣírí kan tó wà lọ́kàn ẹ̀ tó ti pinnu pé kò wọ́n ẹ kó bá ẹ dá àlàyé kan sọ tó sì wù mí kó sọ fẹ́mi gẹ́gẹ́ bí bàbá sọmọ. ọ̀rọ̀ àṣírí. bẹ́ẹ̀ ni. èmi ò ní ọ̀rọ̀ àṣírí kankan lọ́kàn o. Eh. Ah, mélòó lọ́jọ́ orí mi dáàdi níbo ni èjì mi ti dé tí màá máa ní ọ̀rọ̀ àṣírí kankan lọ́kàn mi ò lọ́rọ̀ àṣírí kankan lọ́kàn o. Hmm. ó dáa wọ́n ní bọ́mọdé bá ń gégi àgbà ló mọ ibi tó ń wó sí màá fún ẹ ní ìdí méjì tí mo fi mọ̀ pé o ní ọ̀rọ̀ àṣírí ní kọ̀rọ̀ wò mí àlá kan ni mo lá àlá náà wá wọ́ orí sége sége sége sége ó fẹ́ rú mi lójú mo fèjì kẹta mo gbókó àwo lọ wọ́n náà fi kí n lọ tẹ̀ ẹ́ nínú kí n tẹ ọmọ bíbí inú mi tí mo bí sínú tó ń jẹ́ níní ọlá wọ́n tún dìde ìdárúkọ pé níní ọlá kí n lọ tẹ̀ nínú ọ̀rọ̀ àṣírí kan wà o wípé inú ẹ̀ lé gbáǹdí ò ní fẹ́ sọ fún mi àmọ́ tí n bá tẹ̀ inú dáadáa wà sọ ṣe lé ní. ẹlẹ́nkejì mo wá rí wípé ọ̀rọ̀ àṣírí tó wà nú ẹ yìí ló mú kí kábíyèsí kó yí kó fẹ́ yíwà padà pẹ̀lú mi tó ń ṣe gbọ́ngbọ̀ngbọ́n tó ń ṣe gbọ́nkú sí mi. Eh, mo ṣe ní kí wọ́n bẹ́ẹ̀ o òbí lẹ́yìn Elédùmarè òbí ẹni tó ń lọ lọ́rùn ẹni ẹni tó bá wà ń bẹ̀ ni kò wí fún mi o. dadi ẹ má gbàgbé wípé alágọ̀ o. alágọ̀. bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ ti ọ̀rọ̀ kábíyèsí ni kábíyèsí mà ti dàgbà wọ́n mà ti ń ṣarùn. kábíyèsí ti dàgbà ó ti ń ṣarùn ló jẹ́ kó máa ṣe gbọ́nkú gbọ́nkú sí mi bọ́mọdé bá sì ń gégi àgbà ló mọbi tó ń wó sí àmọ́ ká gbà pé kábíyèsí dàgbà gẹ́gẹ́ bó ṣe wí àmọ́ èmi mọ̀ pé kò dànù ẹlẹ́ǹkejì ẹ ṣé ìwọ ló máa sọ fún mi pàlàgọ́ àbẹ́mi ni máa sọ fún ẹ ìwọ kọ́ ló máa sọ fún mi pé kókó ló kọ́ dáyé ṣíwájú orí èmi mọ̀ pé orí ló dáyé ni kókó wá so mọ́ ọ̀rọ̀ tó rìn wòwò ló fẹ́ máa dáṣọ ró ìdàkejì káti ẹ̀wá gbà pálágọ̀ aláàmọ́ tọ́ni sọ́nà ewu ò mọ̀ pé bí oko ẹmu ṣe rọ̀ tó náà ló le ni oko ẹmu rọ̀ bẹ́ẹ̀ lóko ẹmu le sọ fún mi pálágọ̀ èyí tó bá ṣẹlẹ̀ ni kò wí fún mi o ò lókè mi lẹ́yìn ọ̀run. dadi mo ti sọ fún yín pé kò sí nǹkan kan kò sí nǹkan kan ẹ wo ebi ń pa mí mo fẹ́ wá nǹkan jẹ. o fẹ́ jẹun ebi ń pa ọ́ oúnjẹ wà nílé lọ jẹun. kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kílẹ̀ nílé o. ṣàgbọ́n. òfò àyàn náà kàtà yẹ̀rìyẹ̀rì iná lójú iná lẹ́nu ó ní mú síwọ̀n èké ń sá ẹ bọ́yá àyàn náà wọ́n mo pe ó mo pe ọ́ báyìí mo ò pẹ́ nítorí ikú mo ò pẹ́ nítorí àrùn nítorí adé ni o ọjọ́ pẹ́ tí mo ti máa ń fún ó sì ti pẹ́ torí irun rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ mi tí mò ń tapo lé lórí ní gbogbo ìgbà ah, ah. ìrègùn mo wá sí i àfi kò jẹ́ mi àfi kò jẹ́ mi o ìwọ̀sí ti ta lé mi báyìí ìyá òsì gbọ́dọ̀ já máa wo ṣọ̀gbọ́n olúkòso ààfin adékan làmùrán ọlọ́wọ́ mo fẹ́ kọ́ ọ lọ ṣé bí wọ́n ṣe ń ṣe é ṣojú kọ́ ọ ṣiṣẹ́ ń bẹ̀ kí n sì máa gbúrò láàfin mi ń bí olúkòso o gbọ́dọ̀ dojú tì ọ gbọ́dọ̀ dojú tì mí torí wọn padà lẹ́yìn rẹ rí gbogbo ìgbà tó o béèrè láti bí ọdún mẹ́rin lè yìí mò ń fún ọ ọ béèrè mò ń fún ọ èyí ti wá jẹ́ tí wọ́n ràn án jẹ́ tọ̀ ní jẹ́ ààfin adékànlá kọ́ ọ máa lọ báyìí tara ṣàṣà kọ́ ọ lọ jíṣẹ́ báyìí kọ́ ọ lọ jà kọ́ ọ balẹ̀ ọba jẹ́ Ṣàngó. ajá lárúurú ajá lárúurú ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba ẹ̀ ajá alárùú. báàmí báàmí. sọ̀gbọ́n olúkòso ayanu akata yẹ́rìyẹ́rì onímú ń tí mú ẹ̀kẹ́ ń sá òtẹ́ gbòǹgbò ọ̀nà sómi yà òbẹ́ nìkan jà fọwọ́ kúkú fara lé lójú etí rí. Ah, báàmí ṣé nǹkan kan ò sí ọ. nǹkan ò ṣe mí nǹkan ṣe nǹkan kò ṣe mí nǹkan kò ṣe mí wà nìkan làrá ìtìsán ni ojú oṣù débi tí ó rọ. gbogbo ìwé tó a lọ sọ fún ọ pé bí wọ́n rárá sí oníṣàgò tó wọlé oníṣàgò bá wọlé mi ò lè jáde torí n tó ṣẹlẹ̀ yìí kì í sọ̀dọ̀ wa ni wọ́n rán Ṣàngó sí àwọn alágbára kan ni wọ́n ń bára wọn fa wàhálà ogún àbọ̀dá ó kàn gbàbí kọjá ni tó wá rí ibi tí àrà ń ti wá tí wọ́n ti ránṣẹ́ ló wádìí rẹ̀ ibi tí òkò ṣògùn ẹnu ara yìí ọ wọlé sí ló wádìí rẹ̀ àwọn tí wọ́n ń fa wàhálà pàápàá ló wádìí wọn nǹkan ò sí ọ tọmọ ṣe nǹkan tó ń ṣe kí máa lọ. máa lọ máa lọ ṣe nǹkan ṣe kò sí nǹkan kan. kí máa lọ. bàbá ṣe èmi àwọn alẹ́ mi oṣù ni sọ́nsọ́ ń dájọ́ ọjọ́ rẹ̀ àgàdà ń dájọ́ ọjà bẹ́ẹ̀yàn bá pamọ́ wọ́dù tí ọba fújà èsù ọ̀sẹ̀ èmi àwọn alẹ́ mi oṣù mọ̀ wíwẹ̀ àwọ̀ lọ́jọ́ àwọ̀ lọ́lùpẹ̀nà èmi gangan ni fún olókùn àbìgá wọlé sí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ǹkan rìbìtì sẹ́nu pẹ́ù <laughs> wọ́n wádìí rẹ̀ níbikíbi tọwọ́kọ́wọ́ bá ti wá mú wádìí rẹ̀ èmi mọ́ sọ́bẹ̀ èmi àkàrà jẹ̀sà àṣẹnu fúkọ́ fúkọ́ dóòyàn akíndo akíndo akíndo kíndo adọ́rùkúdù o. òòṣà ńlá ti ń bara ẹ̀ kábíyèsí olúwa mi aláyélúwa sẹ́rí lọ́ọ̀kan bíi gangan ńlọ kó sango yìí ńlọ wọlé sí o mo rí àpẹẹrẹ rẹ̀ níbẹ̀ mo sọ bẹ́ẹ̀. mo rí pé bẹ́ẹ̀ ló wọlé sí hmm. àmọ́ mo wá pèépèépè lórúkọ tí ń jẹ́ mo pé kò jáde o. kò jáde bẹ́ẹ̀ni. Hmm, èmi náà gbìyànjú kò jáde mo dẹ̀ ti sọ fún un pé bẹ́ẹ̀ náà ni kó máa gbé kó máa gbèrí mọ́ ibẹ̀ ni ó mọ̀ gbé. Eh, kásàsí relé alásàsí kíbi relé oníbi. bẹ́ẹ̀ni aṣẹ́wó ẹ kábíyèsí olúwa mi hmm? wọ́n ní aago kan kì í ṣòbéèrè àmọ́ gbogbo béèrè béèrè ló fẹ́ di ẹ̀ gbọ́ ta lè àti ẹ̀kẹ́ ẹ̀jọ́ ń ṣe fàǹfà onítọ̀hún jẹ́ èèyàn ńlá kan tó ńlá kàkì tó nífọ̀n ó lè kanná kálẹ̀ tó ń fa nǹkan. èmi báyàn fa nǹkan <laughs> jẹ́jẹ́ ni mò ń lọ o àmọ́ ṣe mọ̀ pé bá àti ẹ̀rọ obi sí yàn ọ̀pọ̀ ló ń robi sólúwẹ̀ bá a gbìyànjú bí ọ̀pọ̀ ló ń gbìyànjú bí tó ń sáré ibi nítorí wa ewúrẹ́ mm. ẹlẹ́dàá wa nìkan ló ń kó wa yọ́nú gbogbo yìí. Hmm. kábíyèsí olúwa mi àníta lẹ́nu ọ̀hún tẹ̀yìn rẹ̀ jọ ń ṣe fàǹfà ẹ̀ sá mọ̀ onítọ̀hún àníjà filẹ̀ ṣe bẹ́ẹ̀ dun àrá ṣe bẹ́ẹ̀ rí ń bẹ̀ mọ́. àárí ó ti wọlé síbẹ̀. kò sì lè jáde padà kò sì jáde. ẹ jẹ́ àgbàgbé ẹni tó ràn wá àtẹ́ńtà jọ ń fa wàhálà èmi àtẹ̀yàn kan ò jọ fa wàhálà o ẹ jẹ́ àyọ̀ǹda ẹ̀ bẹ́ẹ̀. <laughs> olúwa mi hmm? ó yé mi èmi mọ̀ wípé ọbẹ̀ òkì ń mì fún àgbà hmm. ẹ lè mọ̀ fẹ́ sọ hmm. àmọ́ kinní kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ rèé sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ti wà yìí béèyàn bá perí olúwẹ̀rí ikú odò ni ó nítọ̀ èèyàn tó bá perí ògún ikú àìmọ̀dí ni ó pàtó òun dànù hmm. kábíyèsí olúwa mi béèyàn bá perí ọba gbogbo àgbáyé ni ó pè pa hmm. bẹ́nìkan bá darí sọ yín oko ni wọ́n ti ròkú rẹ̀ wálé àṣẹ àṣẹ àmọ́ nǹkan kan tí mo tó fẹ́ sọ fún yín olúwa mi hmm. ẹ rí i wípé ẹ̀yin pàápàá ẹ̀mí èèyàn ò tọwọ́ yín bọ́ ẹ ò sì rí wípé ẹ ta ìjẹ ènìyàn kẹ ẹ ta sílẹ̀ ẹ mọ́ dánwò kábíyèsí olúwa ẹ mọ́ dán wo sẹ́ra wọn tí wọ́n ń gbèjà yín bá a bá kó gbogbo àgbáyé ìjọ hmm. ojú ká làwọn sí méjì lọ hmm. tí wọ́n wà lẹ́yìn ẹ̀yin nìkan hmm. ẹ mọ́ dàgbèjà ara yín àwọn tí wọ́n ń jà fún yín wọ́n ń bẹ ẹ rí èyí ń kọjá lọ èyí tí mo tún sọ fún yín rèé ń tẹ́yìn náà pàápàá tẹ́ ẹ bá lè ṣe tó ṣe pé ńgbà tẹ́ ẹ bá ṣe nǹkan ọ̀hún tán ẹ wà dájókòó ẹ mọ̀ ronú pé ah n tí mo ṣe yìí sí ò ní lẹ́yìn sí ò ní jẹ̀yàn yà sẹ́yìn ò ní kábàámọ̀ rẹ̀ ẹ mọ̀ sí ẹ o àwọn onílẹ̀ wọ́n ní ẹ mọ̀ ṣe é hmm. ṣé ẹ mọ̀ wípé akáribítì nígbẹ́nu igbó ti ń fẹ́rí hmm. akáribítì lódífá fún náà wú àwú ọ̀gá ń tẹ́ ẹ bá rí wípé yóò yọ yín lẹ́sẹ̀ ilẹ̀ ẹ mọ̀ ṣe o <laughs> olùwà mi kò sí yọnu. Ah, alẹ́ bí oṣù. o jẹ́gbẹ̀jẹ́gbẹ̀jọ. ẹ fi kalẹ̀ sí bẹ́ẹ̀ tí ń lò ó a máa dún bẹ́ẹ̀ tí ń pè é a máa jẹ́ gbogbo àwọn tó gbè yín lẹ́yìn tó ń tì yín lẹ́yìn tó ń jẹ́ kójú tì yín náà wọn ò ní padà lẹ́yìn yín wọ́n ní òṣèré mègbè àwa lápè túre. ògùn àtọ́jú kan láyé ọba kan lọ ìkan ń bọ̀ láyé ẹnìkan ò láyé ó ló jẹ́ nǹkan rọra máa ṣe àárín lọ. níní ọlá kí ló dé tó wá jókòó sórí àga yìí níní ọlá tó mọ̀ pé o fẹ́ ṣètùtù fún mi ni ǹdẹ́ kó o wá ṣe nǹkan tó ní ṣe fún mi àwọn lọ́balọ́ba ń dúró dè mí. àkókò tí <laughs> ọ̀dà kò sí wàhálà kò sí wàhálà àbọ̀ abá lọ̀rọ̀ rẹ àbọ̀ abá ń lọ̀rọ̀ rẹ ẹ wò ó èmi ní nǹkan tí mo fẹ́ bá yín sọ bẹ́ẹ̀ ni ah, ah. kí nìdí tí mo fi máa kí yín tẹ́ ẹ̀ ní dá mi lóhùn àbí tẹ́ ẹ máa ṣe gbọ́nkú gbọ́nkú gbọ́nkú sí mi ẹ̀ tún máa sọ̀rọ̀ lówe lówe lówe kí nìdí o. níní ọlá èyí èyí sọ̀rọ̀ bí ṣeun tó ọ ṣe fún mi ọgbọ́ àwọn ọlọ́ba ọlọ́ba ń dúró dè mí kò tí ì tásìkò ọ̀rọ̀ bọ́ bá tásìkò ọ̀rọ̀ ah, wọ́n sọ wọ́n sọ ìwọ mọ́ ọ nìṣó wájú kémi ó gbà ọ̀nà mi kájọ pàdé iwájú. <laughs> tí àsìkò ọ̀rọ̀ bá ti tó lọ́dọ̀ tí ó ti tó lọ́dọ̀ ti tèmi ẹ wo ṣé ó lè jẹ́ èyí lẹ bí èmi lọ́mọ káyé mi dẹ̀ máa bàjẹ́ lọ báyìí kẹ́dẹ̀ máa wò mí níran ẹ dá mi lóhùn ṣé ó lè jẹ́ èyí lẹ bí mi kírun mi wà lé ọkọ fún odindi ọdún mẹ́rin kí ọkọ mi má ṣì mí láṣọ wò ṣé ó lè jẹ́ èyí lẹ bí mi kẹ́ máa wọlé ayé mi kó máa bàjẹ́ lọ. níní ọ̀la ṣọ́ ọmọ wájú ẹni tó wà èmi ajá láruru ọba ni mí àbọ̀ ti gbàgbé ni. ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹ rí gbogbo ohunkóhun tẹ́ ẹ lè máa rò lọ́kàn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ohun tí ẹ̀ ń gbọ́ pátápátá bẹ́ẹ̀ ló ṣe rí ah, ah. gbogbo ohun tẹ́ ẹ mọ̀ pátápátá mo ní bẹ́ẹ̀ ló ṣe rí. níní ọlá hmm. gbogbo ohun tí mò ń rò hmm. bó ṣe rí nù bó ṣe rí nìyẹn gbogbo èyí tí mò ń gbọ́ bó ti rí nù. bó gbogbo ẹ̀ ṣe jẹ́ pátápátá nìyẹn ah! kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe yìí ká gbàyà yìí kí lẹ fẹ́ ṣe. kò sí wàhálà kò sí wàhálà. níní ọlá ṣé ètùtù tó o fẹ́ ṣe fún mi. àbọ̀ abálọ̀rọ̀ rẹ wọ́n ń dúró dè mí. ètùtù òṣìwọ́ ni ètùtù rádaràda òṣìwọ́ là ń ṣe látijọ́ yìí gan. ẹ dá mi lóhùn ẹ̀yin kàgbàyà yìí ẹ̀yin ọba rádaràda ẹ̀ náà bá lórí gbogbo látọjọ́ látọjọ́ yìí. ẹnìkan ò láyé ẹsẹ̀ ó fi àjẹmí ìkàgbàyà burúkú ó bá lórí gbogbo. ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ láyé ẹ gbà mí ẹnìkan ò láyé ẹ gbà mí ẹ gbà mí ilẹ̀ ilẹ̀ mọ̀ wá. amọ̀nà amọ̀nà amọ̀nà ẹbílà olúwa mi bọ̀ ẹbílà mo lẹ́yìn tí ń bọ̀. àmọ́ láti inú ilé wa ni. ó ti ẹ̀ da sẹ́ni ẹ má wúlò àfihàn ẹnu géètì ni ẹ mọ̀ lọ. mo ṣe wòye ó yá kékeré. kí ló wá ṣẹlẹ̀ báyìí. kí ló dé kí ló ẹ̀gbọ́n tí mo sọ fáwọn kejì yín ẹ̀yin náà ẹnu géètì lẹ́ẹ̀ ẹ má lọ padà sáàfin ọ̀yà ẹnu géètì ní bá rí yín tòsí gẹ́gẹ́lẹ́ gbé yín ìwọ ọ̀yà máa lọ ẹnu ọ̀nà àfẹ́ lọ́hùn ah! wàhálà dé báyìí ọmọ yìí tí ajá lọ́rùn ṣubú gbogbo ìdílé wọn ni ó ṣòfò kò sí pàdé kankan mọ́lẹ́ o pàdé bò kò sí pàdé kankan. Be careful, don't be a proud. Pride can lead to your downfall alágbára má mi rò ó. táwọn olóyìnbó wa gbé ìròyìn wípé olórí ọba. ó fún kábíyèsí ń farò ẹ jọ kí ni ká wá máa wí. kò ṣe gbọ́ ẹ wò ọ̀tún iyún kọ́ lèmi rí o. ìfarùn. ó kéré. ìfarùn kéré. ṣé rí ìdílé aṣípanikáwò nú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹni tí ọ̀rà ni ó sọ bẹ́ẹ̀ni. ẹ wo ló yé díẹ̀ díẹ̀ ó jẹ ah, bó lẹ ti máa ń mú nǹkan báyìí ẹ dẹ̀ mú nǹkan wàdùwàdù ṣé bí wọ́n ti ń sọ̀rọ̀ lẹ ti ń sọ̀rọ̀ nù. bọ́ ti ń sọ̀rọ̀ nù bọ́ ti ń sọ̀rọ̀ nù yóò pa ẹnikẹ́ni nínú yín. Ah, nínú ilé tí ní ni ọlọ́wà ó ti kó gbogbo ẹ̀rọ ẹ̀ jáde kúrò ńbẹ̀ o kò sẹ́rù ẹ̀ kankan nínú ilé yẹn rán ó ti kó gbogbo ẹ̀ jáde pátápátá. níní ọlá ti kó ẹrù rẹ̀ jáde níní ọlá kó ẹrù rẹ̀ jáde bẹ́ẹ̀ ni kábíyèsí. Ah! níní ọlá ò tún jẹ́ olórí nínú ìlú yìí. ìdílé rẹ̀ ò tún gbóòórùn olórí mọ́ nínú ìlú yìí. wọ́n fojú wọn rí màbo wọ́n hàn án lè mọ̀. Ah! mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ nǹkan ṣe yín ni ẹ yàgò ẹ bìlà ọba mi ń bọ̀. káàní ah. ah, ẹ níbo kí ló dé ibo ló jẹ́ bọ̀. mo ti dé ni. ẹ níní ọlá. dadi. kí ló ṣẹlẹ̀. mo ti kúrò láàfin Ajalaruru mo ti kó wá sílé bàbá mi. padà ilé ọkọ ọmọ lọmọ ń gbé ibo ló ti gbọ́ rú ẹ̀rí ipe àmọ̀kọ ọmọ atúmọ̀lé ọmọ wọn dárí mo ṣubí padà lọ nkí yòó nkó lè ṣẹlẹ̀ dáàdi mi ò padà. wàá padà o. mo mi ò padà. mo ní wàá padà. ah dáàdi mo ní mi ò lè padà. mo ní wàá padà. Ah, ah. Eh, ìwọ ń tiẹ̀ kọjá lọ. but dáàdi ẹ ṣe rí bí ojú àǹtí mi ṣe rí now kò look happy. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu sọ̀n tá ń pẹ̀ sọ̀rọ̀ ẹ eh, fi báàgì lẹ̀ má lọ à ń tẹnu ajá bọ mí nírànú rẹ gbèrègbè rádaràdá játijàti ẹ nìyọlá. dáàdi. wo bí àmọkọ ọmọ ká tún mà lé ẹ o wò bí èyí tó bá ṣẹlẹ̀ bó bá ti rí ni kò wí fún mi alákì ìbọmọlẹ́rù kò má lè rọ ohun tó jẹ́ ohun kọ̀kọ̀ láàrin ìwà àtàjára ruru tó lè sọ fẹ́ni kankan èmi ni bàbá tó bí ẹ sọ fún mi abáyíyanjú ẹ. dadi mo ti pè yín ní bàbá mo ti pè yín ní kọ̀kọ̀. pé kí ni. láìmọye ìgbà ni mo ti sọ fún yín pé ìyà ń jẹ mí níbẹ̀ yẹn mi ò kí ń ṣe olórí níbẹ̀ o mi ò kí ń ṣe olórí níbẹ̀ o wọ́n fi mi di gẹrẹwu lásán ni ṣé fẹ́ kí ìyà jẹ mí kú ni. ní tí ò yẹ pọ̀ jù yìí tó yí ẹ lọ torí sùúrù ló láyé sórí ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin kò síbi tí ò lẹ́gbin nú bàbá fẹ́ kọ́lé láyé sùúrù ni bàbá fẹ́ lówó láyé sùúrù ni bàbá fẹ́ bímọ láyé sùúrù ni ilé ìfowópamọ́ dọ́ra kọ́ mo ní mi ò lọ sí ẹ̀wọ̀n oníwà lọ ah! ìwọ tó mọ tó ń ṣẹlẹ̀ ọmọdé ń ṣe ẹ́ ọ ah, mọ mi tẹ́mi àtijọ́ alárùrù dì sí ni o rò pé lásán ni mo fi ẹ̀tọ́ rẹ fún o níbi ta di tí ó dẹ̀ níbi ta ti ń ba bọ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wá. Oh! Oh! Oh! ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ yé mi dáadáa ni so ó níbi tẹ̀dí sí lẹ́sẹ̀ fi láìsí ti tèmi tafàlà lẹ́sẹ̀ fi láìsí ti tèmi takáìsì dájì ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́wọ̀n ọba mo ní ìyà ń jẹ mí níbì kan ẹṣẹ́ mi kí n máa padà síbẹ̀ abájọ náà ọmọ yìí wà nílé ọkọ mi ò lóyún àtàárọ̀ dalẹ́ rí mi ò yé mi ò pa ẹ̀ẹ́dẹ̀ bèrè lọ́wọ́ mi pé kí nìdí. nínú ọlá ọlọ́run ló ń ṣe ọmọ èèyàn kọ́ mo ti sọ bẹ́ẹ̀ fún ẹ olúwa ló ń ṣe gbogbo nǹkan ilé òṣèré fagbára kọ́ túláṣì òṣèré ra mọ́tò. very good daddy. Eh. long and short of this story ni wípé èmi ò lọ síbẹ̀ mọ́. àwa padà lọ. wọ́n ní mi ò lọ. nítorí pé ibi ta ni kí gbégbé má gbé ibẹ̀ ló máa gbé ibi ta ní kí tẹ̀tẹ̀ má tẹ ibẹ̀ ló má tẹ. dáàdi mi ò lọ sẹ́. èmi ọkọ tó náà ní lọ wà á padà lọ. mi ò lọ oh, wọ́n ní mi ò lọ tábà ní dandandandan kí n lọ bí bíbá yóò bá ṣe gbé màá ṣàlè para mi dànù màá para mi sí i lọ́rùn. àwa àwa àwa àwa àwa ah, ẹni mi sílẹ̀ ah, ẹ fẹ́ pa mí ni wọ́n ní mi ò gómìn kan mọ́ ẹ̀rẹ̀ ní kí n padà síbẹ̀ kíyà máa lọ jẹ mi lọ ṣẹbẹ́ kíyà jẹ mi kú ni. ọ̀dà má parẹ́ ọmọ mi má parẹ́ má ṣe ohun tọ́lọ́hún ò fẹ́ àwọn nǹkan tọ́lọ́hún ò fẹ́ ò dáa béèyàn bá jẹ́ ìyà láyé àtúnjẹ lájùlé ọ̀run ni kéèyàn fọ̀bẹ parẹ́ ọlọ́hún ò fẹ́ kò yin rẹ̀ níbọn ọlọ́hún ò fẹ́ kò kó sómi ọlọ́hún ò fẹ́ kéèyàn ọmọ ọmọ kó kó sínú iná kó ọlọ́hún ò kéèyàn sọ kó fọkùn parẹ́ kó so rẹ̀ lókùn pa ọlọ́hún ò fẹ́. bàbá ṣèpà olórí. ẹ̀yin náà kò kù ẹ kò kù ṣé bí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yín yẹ kẹ́ ẹ mú níní ọlá dání wá síbí báyìí. ẹ wo olórí ṣẹṣẹ àríbi tọrọ dé yìí bí ọ̀rọ̀ bá ti délé a máa gbọ́n mọ́lọ́gbọ́n nínú ni ẹnìkan rẹ nìkan dá lẹ́bi ẹ má jẹ́ adára wa lẹ́bi bá a ṣe máa bẹ kábíyèsí tó máa bẹ. ẹbí lọ olúwa mi dé olúwa mi dé àgbọ̀nù kí bọ́lá ẹ̀lẹ́rù ọ̀ọ́dà ńlá. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ọba ń kí. kábíyèsí o. ọba ń kí. kábíyèsí o. kábíyèsí ẹ má bínú ohun àrà ni mo rí nílé lẹ́ni ṣàdédé ni mo dédé rí olórí ló dìgbà ló dàgbọ̀n ló bá dé inú ilé mi ìjẹ́ kí ló dé ó ní òun kó jáde mo ní níbo àìmọ̀kọ ọmọ ká tó mà lé ọmọ ẹ wọ òrìṣà nǹkan a bá pè lórí àní fi tẹ́lẹ̀ mo ní èèwọ̀ ni àìkó jáde nílé ọba mo wá wí pé ọ̀rọ̀ burúkú gbáà lélẹ́yìí ó kàn ń sọ̀rọ̀ náà bí ẹni tí ń jatọ́ bí ẹni bí ẹni tó ṣumí tí tí gbogbo ẹnu kàn ń bù tì í tó ń rùn mọ́ àwọn ah ètí wa ń ta mí bẹ́tí tí ń ta mí bí tí ń wo ojú tó ń ta mí máa wí pé a ti wá sọ̀rọ̀ yìí sí o bá ní kí n mọ̀ sáré eré eré eré ni mo wá gbé dáàfin pé kí n kọ́ wá béèrè lọ́wọ́ olúwa mi o wípé ẹ̀kẹ́ ẹ gbà mí láàyè nítorí bó ṣe wà ó nígbà mo ti rí bẹ́ẹ̀ mo ti mọ́lé àgádágodo kọ́kọ́rọ́ mo mú ilẹ̀kùn ta ilé oúnjẹ mo ti pa ti yàrá rẹ̀ mo ti pa ti ẹnu ọ̀nà àbáwọlé mo sọ gbogbo ẹ̀ mo wá ní tò bí n bá bàṣẹ lẹ́nu yín kẹ́ ẹ jẹ́ kí n wá padà lọ àtòun àtẹrù àtìgbésí ayé rẹ̀ kí n mọ́ padà kí n mọ́ kó bọ̀ láàfin ìwọ. E ló ṣe wọ̀. olúwa mi ló ṣe wọ̀ ọkọ. níní ọlá ò tún padà ṣe olórí inú ìlú ìmọ̀. Ah. àṣẹ́gun. bí ìṣe mọ̀ ṣe báwọn ẹ̀ràn ti pa àjọ jẹ lórewé àjọ mu lórewé ni àjọ fi aṣọ onímọ̀ ìwé rọra ni kábíyèsí ẹ dákun. kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ má fi ṣèbínú ah, ṣé bọ́ ọmọ yín náà ní níní ọlá níbo lẹ fẹ́ tì í lọ ẹ jọ ẹ jẹ́ kó lọ mú níní ọlá padà wá sáàfin bó bá ṣe ń wọ àfin wá gbogbo nǹkan tó bá yẹ kó mọ̀ tó yẹ kó yé máa fi yé máa fi mọ̀. ọmọ mi ò ọ̀sán náà ti pa gbogbo ayé lọ́rùn. amọ̀nà olúwa mi ò. mú àwọn ẹ̀ṣọ́ méjì kó tẹ̀lé àbíkẹ́ lọ́ọ́ pé níní ọlá w kábíyèsí o. ọ̀sẹ̀ lọ́sí bá ẹ̀rọ ìkùnú ọdún ọdún o ẹbí lọ ẹ lọ fún ẹjẹ kí wọn lọ sí lọ. àgbà lẹ ṣe àgbà àmọ́ rí yín bá. ẹ ṣeun ṣe. Beyond belly. ó yà mí lẹ́nu. ní ìmẹ́ni tó ṣílẹ̀ múlẹ̀. tálẹ̀ yín bí sílé àṣìwà. Ah, ah. tálẹ̀ ni tí mi ò ránṣẹ́ tó wá jẹ́ṣẹ́ lẹ́dẹ̀ mi. àṣìpa kí ni ń gbà tá a débi ìtàn kò ságbọ̀dọ̀ jẹ́ ní tí mò ń rò lọ́sẹ̀lẹ̀ àṣìpa. Ah, kí ni tó o bá máa rò lọ́kàn ṣé bá a jọ ń bọ̀ ni wọn ò mú fóònù dání n ò sì pèèyàn àmọ́ báwo ni ilẹ̀kùn ṣe máa wà ń ṣíṣí ló ń jọ mí lójú. ẹ àṣìpà má gbàgbé gbogbo alámọgbọ́n káfẹ́ránṣẹ́ ni káwá tí o èyí tí ajá sì fi ń bọ ọmọ ẹ̀sẹ̀ ní ń gé e jẹ gbogbo eléyìí tó ń ṣe ìkọ̀kan mi ọmọ tí a wá mú ń bò lọ́wà. àmọ̀nà ṣe sùúrù òpó lọmọ tá a wá mú kò lọ́bì kan ibi tó wà náà rè ibi tá a ti mú rè. ọ̀tàn èso ń bẹ̀ ẹ̀ ń tẹ̀mí wá sínú. take it take it. ọmọ wo ló ṣe ẹ ṣé mọ́tò ìwà òkè kò sí nǹkan tó ṣe tètè máa lọ jẹ́ màá lọ ṣẹ́gun. èèyàn amọ̀nà amọ̀nà mọ̀gbà mi èmi ò mà rí nínú ọlá nulẹ̀ mọ́ mi ò mà mọ́bi tó wọ̀. bó o níbi tẹ́ ẹ lọ. Ah, ah, ẹnìkan kan mọ̀ ń béèrè o ṣé bẹ́ẹ̀ mọ olórí ọba ẹ rí ń gbogbo yàrá tẹ́ wọ ah, ọ̀dà lẹ́yìn olórí talẹ̀ bá àṣepa ọmọ láyà o olórí láyà o sì dá odindi òòsà ajálárúurú àkọ́kọ́ o sì dá láàmú wálé rẹ̀ láì ní nǹkan kan tó ń ṣe àmọ̀nà èmi tàbí mi kí n mo jẹ́ tá a mọjá mọ́ èmi ò wá dájá lárúurú àkọ́kọ́ èmi ò wá dà láàmú ohun tí mo mọ̀ ni mo wí mo gbàgbé amọ̀nà jẹ́ rán létí fúnra ara mi ni mo lọ bá kábíyèsí mo ni mo fura pe aáwọ̀ ń bẹ láàrin ẹ̀yin àtolórí tó ń ṣọmọ mi wípé ilé mi sì ló wà kan jẹ́ ká wá bá ṣe pẹ̀tù bá ṣe parí aáwọ̀ tí ń bẹ láàrin o ó sì nílé mi ló wà pé kan jẹ́ ká wá wá ṣé mi tí mo sọ bẹ́ẹ̀ ni n ó tún wá ní kí n mọ̀ dà yín láàmú àṣepa ilé rẹ̀ la wà yìí nínú ọ̀làdà. ọgbọ́n ìtàn láyé ká tún wà lọ sọ́run bóyá kẹ́ ẹ fi ìjókòó yẹ mi sí ó ṣeé ṣe kó ṣeré lọ sí àdúgbò kí n wọ̀ tún kí n wò sí fún ìgbà. bẹ́ẹ̀ o kémi o tún jókòó ọmọ ṣe o ọ̀rọ̀ èmi rẹ kì í ṣe bí ṣẹ́gun ẹ̀yẹ́ mọ́ ẹ̀jà lọ amọ̀nà ò bá ṣe sùúrù ṣé o mọ̀ pé mi mo fi ọkọ̀ gbé yín wá ẹjẹ́ ń gbé yín padà sáàfin. ọkọ̀ tiẹ̀ kémi ọtún wò ìyún ni pé bọ́ọ̀ bá gbé mi lọ́kọ̀ wọn ò ní dáàfin bóyá o gbàgbé kí n rán ọ létí gbogbo ọkọ̀ tí ń bẹ ń lù yìí tèmi amọ̀nà ni wọn dáàfin sọ́bọ́ àmọ́ tó bá ti lajú rí mi wàhálà lórí o. ṣálá wo ṣálá ti bẹ̀rẹ̀ lẹ́rù èmi ò jẹ́ fojú dábàá tọ́ra ní bá fojú tọba àwọ̀ wo àwọ̀ tàǹjà gbẹ́ná tàǹjà tàǹjà tàǹjà tàǹjà tàǹjà tàǹjà tàǹjà tàǹjà gbẹ́ná wojú ẹkùn láì ṣàwọ̀ ibi tá a fẹ́ dé torí kò sí tí a bá tẹ̀lé kábíyèsí lọ ibi tá a ń lọ ó máa dáa ká tètè lọ torí tá a bá débẹ̀ tá a ṣe ohun tá a fẹ́ ṣe tán èmi sì fẹ́ débi kan àwọn ni wọ́n yìí jáde ṣé o ò wọlé lọ bá wọn báyìí pé kán ṣe kí aká tètè máa lọ. rọrọ òru ló yọ ọtún sọ yìí kí n wọlé lọ kán kábíyèsí lójú ìgbà kábíyèsí bá jáde náà là ń lọ bí tá à ń lọ. ó máa pa èmi lára. kí n wọlé lọ báwo ni o. Ah, pẹ̀lẹ́ kábíyèsí o. ẹ rọra o. kábíyèsí o. kábíyèsí. o. kábíyèsí o. Ah, ah. olóyè ọ̀tún ìṣá. kí rí ẹ kò máa ń sàn mẹ́bí. <laughs> ọlá ọlá òun ọlá yín ni ó kábíyèsí. Ah, ọlá mi kẹ. ọlá yín ni. ni ọlá àkàrà òun yín òun nìgbín tí wàá ń jẹ ẹ̀yin lẹ ń jẹ ká máa dá bí ẹdun ká máa rọ̀ bí òjò kábíyèsí. that's good that's good <laughs> ẹ má bínú pé èmi ni mo dá yín dúró díẹ̀ nọmọdé máa dá yín dúró fún bí abí ìṣẹ́jú márùn kan ah. mọ́tò tẹ̀yìn gbé wá nìyẹn àbí alẹ́ ń dọ́gbọ́n jayé ọlọ ọlá yìí ni ọlá yìí ni kábíyèsí máa wọlé ń tiẹ̀ máa wọlé. Ah. <laughs> ẹ ẹ how are you there. dìde dìde dìde kí ló ṣẹlẹ̀ ojú ìkọ́rẹ́ lọ́wọ́ kí ló dé. mo fẹ́ wọlé lọ. wá. mo fẹ́ wọnú lé lọ. ok wọlé wọlé dẹ. ó jẹ́ rí. Um, àbá ti fẹ́ kó rí ó ti ń rí bẹ́ẹ̀ bọ̀ um, ẹ má bínú ìrìn yẹn máa fẹ́ ó máa fẹ́ lọ díẹ̀. kò sí wàhálà á lò wọ́n gbà yẹn pé n tó wọlé yẹn hmm. ojú yẹn fẹ́ jọ ojú mímọ́ ah. bí ojú tí mo ti pàdé ní àsálátù rí bẹ́ẹ̀ lójú yẹn ṣe rí. rèlè. ẹ rí i pé wọ́n da nǹkan borí. ah ah ah. Ah! olóyè olóyè olóyè òsè àfi tó bá jọ ẹni tí mo tún lérò. olóyè òsè ẹ farabalẹ̀ o ẹ jẹ́ ká gbọ́n táwọn fẹ́ sọ bóyá kémi dẹ̀ béèrè ọ̀rọ̀ kó lè clear dáadáa olóyè ọ̀tún ẹ lójú yẹn jọ ojú tí ẹ mọ̀ dáadáa ní àsàlátù. ó fẹ́ jọ bẹ́ẹ̀ ni. ẹ jọ ṣé ní ti àsàlátù àsáròdin àbí ti nasfat. bóyá wà bíà. ẹ ẹ irọ́ torí aṣọ tó ń dàbórí yẹn àwọn náà mọ̀ ọmọ dàbórí ah! ni. Ah! Hmm. Eh! wọ́n fẹ́ jọ kákókó lọ straight wọ́n fẹ́ jọ olórí ajálárúurú. wọ́n lè jọ olórí ajálárúurú lójú tìyín àmọ́ lọ́dọ̀ tèmi bébì tèmi ni o. Ah! ọ̀rọ̀ ah! bẹ́ẹ̀ni. kábíyèsí ah! ọlọ́run ò ní jẹ́ kárí náà kọ́dà. kábíyèsí kábíyèsí ọ̀tọ̀ máa ní ìtí a sì ń pa ẹ̀ lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ a tún ti fẹ́ tún mú mi ìtúwọ́ rẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kábíyèsí egbirin ọ̀tẹ̀ bí àrá bá sọ ti gbọ́ ti jù á mì tìtì àrá apá bàtà apá jìnwìjìnwì etí ẹ̀ ẹni ṣàngó tójú ẹ̀ wọlé òní bá wọn bú kòso ajálárúurú òòṣà. òòṣà ńlá. tẹ bá pè délẹ̀ tẹ bá pè délẹ̀ right now máa jẹ́ kẹ́ kan àbùkù gidi next time tẹ bá wà níwájú mi tí ẹ bá kábíyèsí kábíyèsí. tẹ́ ẹ bá tún kí máa yẹn lójú mi ẹ rí tí màá fojú yẹn rí what's that. ọmọ tó dé tẹ̀ ń sọ wípé ó jọ alásà láàtù lójú tẹ̀yìn pẹ̀lú àbòsí òṣì tí n bá fẹ́ kẹ́ rí mo mọ bẹ́ẹ̀ mi ìṣirí jẹ́ kẹ́ rí ó wọlé torí pé mo fẹ́ kẹ́ rí ni ẹ mọ bí tèmi àti ẹ̀ ti ń bọ̀ ni ẹ mú ìbẹ̀rẹ̀ mi ni ṣebí ifá yín ló ní kẹ́ wá mú mi ifá yín tó ní kẹ́ wá mú mi ṣé fá ọmọnà mi kò mọ kò mọ gbésẹ̀ mi kò mọ bí mo ṣe rìn láti bẹ̀rẹ̀ ah, kò mọ bóun ṣe jẹ́ sí mi ah, what are you saying. bàtà náà tún wá daṣọ borí lórí kí n. olóyè ọ̀tún next time tí bá tún sọ̀rọ̀ tẹ́ bá interrupt mi àbẹ́fẹ́ máa mẹ̀ mí lọ́wọ́ wò torí mo ti sọ yín bàbá ẹ bọ́ ilẹ̀kẹ̀ yín lẹ o màá yànda yín kúrò ní palace èmi ni mo sọ bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ yìí mo rẹ́dì. oyè ìdílé wa ni. oyè ìdílé tí a pè lóyè ìdílé yẹn random person tó bá lọ lọ́nà màá kàn mú kan nínú àwọn tó ń lọ ni màá dẹ̀ compulsory yín láti bọ́lẹ̀ kẹ̀sí lọ́rùn láti ọjọ́ yẹn lọ. with force and by force. bẹ́ẹ̀ ni o. ẹ má bínú kábíyèsí. ẹbí wọn ló máa bẹ̀rẹ̀ sí ní jolóyè ọ̀tún. ẹ má bínú. kò sí nǹkan tí mi ò lè jẹ́ kó ṣẹlẹ̀. ẹ má bínú. I will comply and cooperate olóyè òsè ẹ má bínú jàre ẹ má bínú olóyè ọ̀tún ẹ rí pójú mi change ẹ rí pójú mi change ẹ má bínú ipe mo bínú bẹ́ẹ̀ yẹn bọ́ next time tẹ bá gbìyànjú rí ẹ má bínú jù bẹ́ẹ̀ lọ má bínú jù bẹ́ẹ̀ lọ ok ẹ má bínú ẹ jọ ẹ wo ẹ má dúró dè mí fún bí yìí o ayi ń lọ síbi tá à ń lọ yìí ó máa tó bíi thirty to one hour kó tó di pé mo jáde ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ kúrò ń bí bẹ́ẹ̀ ni mo fẹ́ sáré oyè yín mo fẹ́ rí i mo ti okay. Hey, mo hey, bọ̀ o. ok. ọtún ọtún system mi ti dán. ọtún ọtún wàhálà ti dé. ṣé o ìrìn àjò ti kábíyèsí ní kí n má lọ yẹn má lọ. kò síbi tó ń lọ. èmi ah! mi ò ní bá yín nípìn nínú ìgbésẹ̀ àjáláruru tí ìpín tójú bá ń ṣe ìpín báyìí a máa ń yọ fi ojú a máa ń fi hàn pé ò ń ṣẹpin. ẹyin ní kí ìbónilé jẹ kó bónilé mu kó wá dọjọ́ ọkú ẹ kó yẹ. not not all the time occasionally ẹ lè ràn tábà ní ká mí ènìyàn là la máa mú èmi kọ́ láyé mi èmi lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí ìwọ àti kábíyèsí ẹ ẹ jọràn ni èmi mo sọ bẹ́ẹ̀. àjà ni mí ẹni tó bá fojú di mí wọ́n dalẹ̀ lórí ọ̀gbun ni mí gbogbo èèyàn tó bá pé tèmi báwo wọ́n fà sọ́gun ìsàlẹ̀ àṣìpà wọn pa ọ. ó lè pa mí. wọ́n pa ọ. ìgbà là pa ẹnìkan kì í pàwọ ewé òrìṣà. àṣìpà wọn pa ẹbí tí ń pé kú tìyẹ tìyẹ ní. kí ló gbójúlé kí ló gbójúlé. ó ti gbàgbé wípé àparò kan ò ga jù kan lọ ni àbẹ̀ èyí tó gorí ebè èyí tó gorí ebè gan ọlọ́dẹ ń sọ àjùra ah! ah! wa lọ níbí. kí ló dé ṣé mi jẹ́ mọ̀ṣẹ̀ sí àgbékọ́ párokò ọdẹ ni kí ló dé tó mọ yẹ̀yẹ́ mi láwùjọ. àṣepa ó sì mọ̀ mí. tẹ̀ta ni ọ́ nítorí àjọ ń fìdí ròjì inú ẹgbẹ́ bìrìmùbìrìmù wọ́n ṣe ń rí mi fín. èkéyìí wọ́n tẹ̀mí lójú. kí ló jámọ́. àṣìpa. yàtọ̀ sí pé ojórí adé tá a bá yọwọ́ yún ó jámọ́ nǹkan kan. a ah, bí èèyàn bá fojú ọ̀gbàrá di kúdẹ́tì alagbalúgbò mi ò gbọ́. ẹgbẹ́ mi ni. ẹgbẹ́ àgbà. kí ni bẹ́ẹ̀ ó lè ṣe sínú. àṣìpa kí ni dé tó fún àjálá rú lọ́wọ́ tó tún gbọmọ náà lọ́wọ́ ẹ̀. èmi ò gbọmọ lọ́wọ́ ruru. ó gbọmọ lọ́wọ́ mi ó fún Adékọ̀ọ́lá ó gbà. èmi ò gbọmọ lọ́wọ́ rẹ fẹ̀kọ̀ tẹ́lẹ̀ ọmọ mi ò lóun ò fẹ́ ọ ọlá ipò tájọ wà ọlá ń tájọ jẹ àti ń tájọ mu ni mo ṣe fi agídí fẹ́ ọmọ mi fún ọ ọmọ sì kọ̀ ó lóun ò ṣe mọ́ ṣé a lè fi tipa méṣù lódò ká tó fi tipa fún lómi ni. ó bá ti bẹ́ẹ̀ ìwọ náà bá ti bá sóbi tí bàbá ti ń bọ́ wọn sọ̀rọ̀ títí ń gbọ́ bá ti bẹ́ẹ̀ àṣìpa ó wá jẹ kó jẹ́ kó ọmọ rẹ̀ mọ̀ wípé ó di dandan fún òun láti fi ajá lábẹ́ ẹ mo bá sọ pé ó di dandan ọmọ náà mo gbà. ó bá sọ̀rọ̀. mo bá sọ. o sọ fún mi. mo sọ. aláàbò ìdákìlọ̀ fẹ́. ẹgbẹ́ obìnrin bírin ǹjẹ́ nǹkan kan wà ní ẹgbẹ́ yìí tí mo sọ pé òun ò ṣe fún yín tí òun ò ṣe. ǹjẹ́ mo béèrè nǹkan kan ní ẹgbẹ́ yìí rí. Ah, mo wá fẹ́ béèrè báyìí béèrè mo fẹ́ pa ọmọ aṣípa. olórí ẹ̀gbọ́n tó wí. ẹ̀yin ìlú ẹ fèsì sí ohun tó fọ̀. Hmm. kò burú ọ̀rọ̀ náà yé mi báyìí èmi mọ̀ pé ọ̀yọ́ mèsì ìdáhùn lẹ fẹ́ mú wá àmọ́ ẹ bá mi bẹ ọba ajáláruru ẹni kó ṣe sùúrù kó fi èdọ́kàn kó fi èdè gbogbo ara nítorí pé gbogbo alamọ̀ pé bí iná bá kó a máa fẹ́rú bojú ọ̀gẹ̀dẹ̀ ló kú ló fi tiẹ̀ rọ́pò wọ́n ní báládì ò bá sí nílé ọmọ ẹni ní jogún ẹni ẹ bá mi bẹ́ẹ̀ kó wá nǹkan mi rọ́pò kó mọ̀ jẹ́ kọ́ mọ́ ó fi mi sílẹ̀ sáyé lọ. bí rẹ padà wáyé tó jí padà sáyé tó bẹ̀ mí wọn ò ní gbọ́ àfi bọ́pọ̀lọpọ̀ yóò bá lọ sí bẹ́ẹ̀ ni. ó dáa a gbọ́dọ̀ gbani lójú kí orúnkún wọn mọ̀ ṣẹ̀jẹ̀ kàkà kọ́pọ̀lọpọ̀ ó lọ sí kàkà kí n fi ọmọ mi dì mo ṣetán láti fi ra àbúrọ̀pò. ẹ má wulẹ̀ kọ́ ha ká ṣe pakú àkútúkú rẹ̀ wọ́n sì pọ̀ ọmọ rẹ̀. èmi ẹja láwùú kò ní yẹ yín gbogbo yín lẹ́yìn ṣòfò dànù nígbà tí jáwá nǹkan ó ṣe gbogbo yín àkútúkú àṣípa lọ́nà ọ̀run lẹ́mìí ajálárúurú èmi ajálárúurú òòṣà àṣípa bó ti kú ìṣẹ́ wọn fẹ́ kó o kú àkúrú níní ọlá ọmọ rẹ̀

àwọn bàbá bàbá yín èmi mọ̀ wọ́n rán wọn jẹ́ wọ́n ṣe wá rán yín tẹ́ ẹ̀ ní jẹ́ ó yá ẹ gbéra níbi kíbi tí níní ọlá bá wà ẹ lọ táǹdì kan ó yá gbéra gbéra gbéra gbéra ẹ ń dé ẹ ń dé ẹ má sàṣùpara ẹ má sàṣùpìyè ó yá ẹ ń dé ẹ ń ogun ti dé ogun ti dé ìdààmú ti dé ajáláruru nípè yín lábùtúkẹ́ o gbéra ńlẹ̀ òǹde wọ́n lọ gbèrè òkun mo ní ọwá jẹ́ mi má lọ gbèrè ọ̀sà mo ní ọwá jẹ́ mi iṣẹ́ tó ti yá ó yáǹde èyí ti jẹ́ lápútúkẹ́ èmi kò jẹ́jẹ́ pé ẹ ò dáhùn o ẹ jẹ́ mi àbọ̀dìrẹ́ ṣé ṣẹ́yìn náà ti gbàbọ̀dì ni lápútúkẹ́ ẹ ti gbàbọ̀dì ẹ ti gbàbọ̀dì ah ah ah ah ah ah ah ṣé wọn ò sàṣùpá lábáyìí ṣé wo àbọ̀ abala rọ̀ yín àbọ̀ abala rọ̀ yín àbọ̀ abáyín. lémi èmi èmi èmi adágudu ajáláruru aláṣẹ ìkejì òrìṣà ni mo pè yín lẹ ò jẹ́ mo mọ̀ pé inú sì ń bí yín ni inú ń bí yín ni àmọ́ bó tilẹ̀ wù kí mọ́ alágbàro gùn tó ẹni ó gbóko fún lọ̀gá ẹ̀ èmi ni mò ń bọ yín èmi ni mò ń fún yín ní jíjẹ tí mò ń fún yín ní mímu ẹ fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu àbí. ibikíbi yòówù kí olórí nínú ẹ láwà wọn nìkan lọ gbé wá bẹ́ẹ̀ ni mo sọ wọn ò ní fọwọ́ ara mi pa àmọ́ wọ́n sọ ní ìdàkudà yóò dohun ìtàn lùlù yìí wọ́n ní kí gbogbo aráàlú yìí kí wọ́n lè máa rí ibi tó wà wọ́n ní kọ́ máa wò ń bẹ̀ àmọ́ wọ́n kọ́kọ́ lákátá lọ́nà kí n tó fàbọ̀ wá bẹ́dìyẹ ẹ̀yin òòṣà tẹ́ ẹ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi èmi adágudu ajálárúurú aláṣẹ ìkejì òrìṣà àhá bẹ́ẹ̀ gbórúkọ mi. èmi adágudu àdáwòrán àdáwòrán bẹ́ẹ̀ ni adágudu ni èmi ajálárúurú. ń bo náà wà ó gbéra níbi tó wà máa lọ sí ààfin adékànlá lórí nínú ọlá lọ gbé wá ń bẹ ẹ lọ gbé ẹnikẹ́ni tẹ́ ẹ bá bá ń bẹ bí ọba gbọ́rọ̀ sí lẹ́nu ó ẹ pa hmm. ọba ni mí mo ba lórí ohun gbogbo ẹ pa bẹ́ẹ̀ ni. Dangote ni màá fọ́ ọ nígbà rùn. dákẹ́ dákẹ́ ni mo fún ẹ nù ẹ. kí lọ́kọ̀ bá dúró ní màá fọ́ ọ nígbà rùn. kọ́mù dákẹ́ mo ní kò dákẹ́ mo wà wà wà àlọ tó pa ẹ̀ ń pọ̀ tó àlọ mà á pa ẹ̀ kíákíá o mà á pa ẹ̀ kíákíá o. ìjọba ìjọba tó yẹ wọ́n ti bá tó fún mi. lọ́mọ mi ò ṣe ẹ̀ tó bá lọ gbórí lásán sọ fún yẹn òṣèlú mò ń bẹ ṣeré ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà sọ fún wẹ̀rẹ̀ ẹ̀ kó sílẹ̀ sọ fún kó sílẹ̀ fún mi ọ̀yà sì ọ̀yà sọ fún kó sílẹ̀ sọ fún kó sílẹ̀. profit lọ́wọ́ o. ọmọ ayé ló wà ń bí àwa tí ni kò yẹ sìn. get down my lie down flat on the floor lie down. alaye fibẹ lẹ alaye farabalẹ̀ àjọ wà náà ni alaye ah. àjọ wà náà ni wo bí fibẹ lẹ kò ní di kò ní di kò ṣe máa fi wo bí alaye kò ní di kò ṣe máa fi sí mi lọ́wọ́ náà má sọ mi dẹbi ẹ náà. get down my kò sí bóyá ẹ náà ọlọ́pàá ni wá ẹ má sàlọ̀ bìkọ́ ẹ ọmọ ọyá ẹ̀ńtà bẹ́ẹ̀ náà fi tẹ̀sán ẹ wọlé. madam you are safe. ọmọ ṣe é very sorry. ẹ jọ ala ala ibẹ lẹ ah alẹ́ àní mo dé palace nsìn náà sọ fún mi pé tí wọ́n gbé ní ní ọlámbì yìí wọ́n láwọn boys kan náà wá kidnap ẹ̀ bí o i don't know wọ́n ní yíyọ ọmọ wọn ọlọ́pàá kan tún ti gbà á kúrò lọ́wọ́ wọn wọn náà ti gbé lọ sí station wọn bí o tiẹ̀ mọ́ wọ́n ní alọ́ba. alọba náà pé o ibẹ̀ náà pé station mi ò mọ̀ wọ́n lé area he àbí area f àbí nǹkan kan ṣá lálọ́ba bẹ́ẹ̀ ni olóye ẹ lè pàdé mi bẹ̀ ẹ pàdé mi bẹ̀ ah, ó dàbí pé station tó sọ yẹn náà ni o lálọ́ba. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀hẹ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ síbẹ̀ ipa yóò ní ká mi wọ́n ní ọwọ́ awọ́rí wọn kì í kági òṣèjì kò sí bó ṣe lè wù kó rí wọ́wọ́ má wọrí má wọrí tí a wọ́n bó lè dógò. kò sí tẹ́ ẹ lè ṣe ọwọ́ yóò ní ká mi. yìí pọmọ rẹ àìjẹ́ o olórí burúkú rẹ èmi kọ́ mo bí ọ àmọ́ wọ́n pè ọ́ ọ sì dáhùn torí baba ńlá kú baba rẹ̀ lè ní í ṣe bá a bá pe ewúrẹ́ ilé ajẹ́ ọtí dewúrẹ́ wọ́n pè ọ́ sì jẹ́ mi bá a bá pe àgùntàn lọ́ọ̀dẹ̀ yóò fọhùn ọtí dàgùntàn àní wọ́n pè ọ́ ọ́ sì jẹ́ mi adékànlá tàti wẹ́rẹ́ ń tẹ̀kútẹ́ ilé àsùpárádà ń tígí àjà adékànlá mi bá pè ọkàn dá mi lóhùn adékànlá mo fẹ́ pe ẹlẹ́dàá rẹ kọ́ ọ dá mi lóhùn adékànlá o ń bọ́ ti kò kò ṣẹlẹ̀ rí wọn pèèyàn lẹ́ẹ̀mejì rí ń bí kọ́mọ́ dáhùn adékànlá o ọmọ àti méjì tá ń ṣe fún mo béèrè ní tá ń ṣe fún ọbẹ̀ kí n pè é lẹ́ẹ̀kẹta. kíkù rẹ̀ ó lè yá kankan ni kọ́rùn rẹ̀ ó lè ṣí kíákíá ni adékọ̀ọ́lá o. ìjọkíjọ lè mọ̀ sọ ìjọkíjọ tó o bá tún gbìyànjú tó o pẹ́lẹ́dà mi bó o ti pè é ó kàn dín nínú yọ kí ló ṣẹlẹ̀ tó o pẹ́lẹ́dà mi kí ló dé tó o jẹ́ kí n fẹ́dọ̀ lórí òróró. táwọn aṣẹ́fọ̀ ṣé fáwọn wò àfojúdi màrè ọmọ wájú ẹni tó wà. níbo ajáláruru òòṣà fúnra ẹ ikú tí ń bani lẹ́rù. òòṣà fúnra ẹ gbọ́dọ̀ mọ́ra ẹ̀ léyìí ẹ̀dá tó bá ti wà tí ò bá ti lẹ́ni tó bẹ̀rù bó pẹ́ bóyá ó tẹ́ ni ó ti tẹ́ ó ti tẹ́ ó ti fàtẹ́tẹ́ dì í bẹ́ẹ̀ ni ìgalegale rẹ pọ̀ ju kò sí ẹni tó lágbára láyé yìí tí ò sẹ́ni tó lágbára jùlọ ibi títẹ̀ èèyàn kan parí sí ni tẹ̀ èèyàn kan ti bẹ̀rẹ̀ elédùà tó ga ju gbogbo ẹ̀dá lọ wà lókè tó lè ní kó dákẹ́ tó lè ní kó sinmi tó lè ní kó má sọ ha bẹ́ẹ̀ni láti kékeré mo ti lóró mi nù elédùà fún ààrẹ ọmọ mi ọmọ mi wọ́n ṣe tèmi báyìí mo máa sọ fún un pé kó tì dúró ná mo fẹ́ ṣiṣẹ́ ọwọ́ mi ni wọ́n sì ṣe tiẹ́ ti wá jẹ́ ìwọ sọ fẹlẹdùn àkókò dúró lọkọ tó yẹ kó o ṣe ká náà. torí pé lẹdùn àmọ mi. ó dà kò wàhálà mo fi eléyìí fa òní tì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 ajáláwiri lò síwájú kọ́ ọmọ lò sẹ́yìn èyí ti wá jẹ́ ẹ̀yin òòṣà èmi lẹ̀ ń wò ẹ̀yin òòṣà lábútúkẹ́ èmi lẹ̀ ń wò ṣé ẹ ṣàṣùpúyè ni àbí ẹ ṣàṣùpárá inú ilé agbára èèyàn wá yẹ̀yẹ́ mi ẹ sì ń wòran ẹ ò rí wọn ṣe lábútúkẹ́. àti yémi ẹni ọmọ àti wáyé olú ìnàgún náà ni ọmọ àti lọ rẹ. Jalaru, bá ṣe láyé ṣe àwòtúnṣe mọ́. ẹnìkan láyé ẹnìkan láyé ọba kan lọ ìkan ń bọ̀ láyé ẹnìkan láyé ó ló jẹ́ nǹkan rọra máa ṣe àárín lò á o bó lágbára má ṣe fojú de yàn o odò àfojúdi mà lè gbé ni lọ alágbára má mèrò o rọra máa ṣe kó má bà á tẹ́. má wọrí tiẹ̀ má wọrí tiẹ̀. Ah, ọkọ àbáwo ni ṣé kò sí problem rárá bí ṣé n kò sí wàhálà right. oh very good baby let's go. Yeah ara nǹkan tí mò ń sọ nìyẹn káná ti gbà sí mi lẹ́nu ní ibi tó rí yẹn mm. tí mo nawọ́ ẹ̀ sí ẹ̀ ńgbà tá à ń bọ̀ yẹn àbá ti fi bẹ̀ yẹn supermarket oh. yes sí ìlú náà máa máa láwọn. Mr. Ṣeun ah, kí ló ṣẹlẹ̀ ṣé kábíyèsí fẹ́ fẹ́ olórí rẹ̀ ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ṣé kábíyèsí fẹ́ fẹ́ olórí gẹ́gẹ́ bí ìyàwó kí ni tiẹ̀ bẹ̀ àti wípé ṣé wọ́n fẹ́ fẹ́ kábíyèsí gẹ́gẹ́ bí o. wọ́n máa jẹ. múra sí gbà yẹn. Hmm ọlọ́run máa tóbi lọ́ba àṣé kò sí ẹni tọ́lọ́run ò lè mú àṣé kò sí alágbára ayé tí kò lè dẹni àná ó máa ṣe o adágúdú ajáláruru. Hmm. Adekunla. You know I love you so much. Mo dẹ̀ mọ̀ wípé ìwọ náà mọ̀ dáadáa. Yes, I love you too. Mo mọ̀ pé mo nífẹ̀ẹ́. Mo mọ̀ pé ìwọ ni iyọ̀ ayé mi. Ìwọ ni ìdùnnú mi ìwọ lẹni bí ọkàn mi. Hmm. àmọ́ Adékúnọlá àwọn nǹkan kan máa ń wà tó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún èèyàn títí láéláé nǹkan tó wrong correct nǹkan tó wrong. tó bá wò dáadáa àwọn èèyàn lè máa rò wípé bóyá owó agbára ló fi gbà mí kúrò lọ́wọ́ ajá lárúurú wọ́n tún lè máa rò wípé bóyá àwọ̀ pàápàá ló jẹ́ kó ṣìṣe láti fi gbà mí kúrò lọ́wọ́ ẹ̀ torí kò lè fẹ́ mi. taken a decision. And the decision is to travel out of the country for a while. Kí gbogbo nǹkan tó ń jà ńlẹ̀ yìí tó ń jà ràn-ìràn káàkiri kó tiẹ̀ lọlẹ̀. Kò ṣe pé ó wù mí bẹ́ẹ̀ o. But I am left with no choice. you. Mo really appreciate that, gan. O lẹ́wà o lẹ́wà ọpọlọ òfin sílẹ̀. Ó sọ ọ̀rọ̀ débi wípé mi ò tiẹ̀ mọ nǹkan míì tí mo fẹ́ sọ lé lórí. Nítumọ̀ wípé mo understand gbogbo ohun tó sọ pátápátá. Lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí mo ti rò ó dáàdì ti sọ àwọn olóyè ti sọ èmi ti sọ láti àná àìmọye calls tí mo ti receive láti jẹ́ tí àwọn èèyàn kan wá lọ́tún lọ́sẹ̀ but decision yìí ó rí lè touch mi mo fẹ́ kó o nígbàgbọ́ wípé kò sí nǹkan tí mo ní tí mi ò fi fẹ́ ẹ kò sí ohun tí mo ní tí ò kìí ṣe tiẹ̀ I will forever love you tó bá lọ fẹ́ travel out no problem for now. Bàbá mo gbàdúrà pé ẹ̀mí ìgbéraga ẹ̀mí ìjọra ẹni lójú èmi ni mo tó bá èmi ni mo dà báyìí kò sí ẹni tó lè mú mi gbogbo ayé gbogbo ọ̀run gbogbo ilẹ̀ ìkáwọ́ mi ló wà kọ́lọ̀ má jẹ́ kẹ́mi ìgbéraga ìwọ́nú èmi ọmọ ẹbí ara àmín àmín àṣẹ ló yẹ ká ṣe dáadáa nítorí pé ẹni tó bá lẹ́mí ìgbéraga kò sígbà tó bẹ́ẹ̀ yàn bẹ́ẹ̀ òkè wálẹ̀ ọlọ́mọ afẹ́mi ìgbéraga sí wa lọ́kàn. àmín. àmín àti ìwọ náà níní ọlá ọlọ́run aṣọ́nu wà máa ṣe kó má bà tẹ̀. ṣọ́ra lágbára ṣọ́ra kó má bà tẹ̀. ṣọ́ra mò ń ṣọ́ra lágbára agbára máa ṣe lọ nílé ẹni ẹnìkan láyé sẹ́ alẹ́ nìkan láyé ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ láyé ẹnìkan láyé alágbára máa rántí wípé agbára máa ṣe lọ nílé ẹni kálágbára má ṣe ṣe ìgbéraga torọ́ lọ́hùn nìkan lọ́ba onígbéraga kò dẹ̀gbà fẹ́yàn kan láti ṣègbéraga ìwọ ni jẹ́ èmi ni. máa ṣọ́ra o. ṣọ́ra.